iná ń jó mi o iná ń jó mi o orí mi yẹ orí mi yẹ iná iná ń jó mi o iná ń jó mi ògbé ògbé ẹ gbà mí ẹ ah, iná iná ah, iná ni iná ni o iná ẹ gbà mí ẹ gbà mí ah, orí mi orí mi orí mi orí mi orí mi orí mi. Omukubula kulabirwe Yeah! Ibarati! Ibarati! Mr. Kalẹ̀ báwo ni everything. àdúgbò lọ́dọ̀ ọlọ́wọ́ ọ̀gá ẹ kú àmójútó iṣẹ́ <laughs> ọ̀gá wa nìyẹn o <laughs> ọ̀gá ẹlẹ́yìn lọ sílé òkú ojú yín dẹ̀ ń dán báyìí tẹ bá wà lọ ṣe sọ́mà London kọ́. <laughs> Kalẹ̀ ṣó bẹ̀rẹ̀ mi ò ráyè àpárá mo ṣẹ̀ṣẹ̀ dé ni o mi ò ráyè gbogbo yẹn o ṣe ti yẹn sìn iṣẹ́ ni kò jẹ́ ká gbajúmọ̀ fàpárá lẹ́nu ojú eléyìí ń dán ìgbà tí mo wà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló ṣojú mi. nìrọ ni <laughs> ojú yóò dán tó yìí <laughs> ọ̀gá mi. ó nkalẹ̀ wọn ò padà dì mí. àwọn ayé ló pa wọn. ikú ikú ikú ikú iṣá ọ̀gá ó mú wọn ti bọ̀bọ̀ ṣoṣo lé nǹkan ẹ̀gbọ́n tó sọ ni ó ní yà tí ń torí ọ. yà tí kí ni ìtumọ̀ yẹn sìn ah onílé ayé ìgbẹ̀gẹ́ òun gbé gbogbo yẹn ti ọ̀rọ̀ gbogbo ayé gbẹ̀gẹ́ yàṣẹ́ ìṣòrí àyẹn ó tiẹ̀ pọ̀ ju nǹkan tó wà nílẹ̀ lọ ohun tó ń fún mi ní problem gangan tó surprise mi nínú òkú dátì ó ní pé àbúrò mi sọ pé ṣe ni wọ́n pariwo pé iná ń dàgbọ́ iná. Ah, ṣé mo sọ fún yín ẹ kàn ń gbogbo foreign idea àbí kí nínú gbogbo nǹkan tí mò ń sọ yẹn mi ò parí ẹ̀ lẹ́ẹ̀kan ni ó ah. ah. <laughs> am very sure ọlọ́run àpò ẹ̀yọ̀ ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tí mo sọ sílẹ̀ yẹn o bìtì mi o ṣẹ́ ní tì yà ṣe é ṣòkan ọ̀kan fọ̀rọ̀ mi dáwàdà fi ṣe yẹ̀yẹ́ ni. lóòótọ́ ìgbà owó ẹ jẹ́ ká sọ̀rọ̀ ṣẹ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀. <laughs> àwọn òdúwọlé ventures àwọn náà wà bọ́lá mọ̀ pé ní friday àgbẹ̀pẹ́ ká tó close so mo wá wò pé since tẹ̀lẹ̀ ti dé ẹ̀ lè handle ẹ̀ lọ́jọ́ monday then uh, bọ́lẹ̀ kájà ìṣọ́ra. ọ lọ lọ lọ má wọrí ẹ tún ti ń gba àwọn bọ́lẹ̀ kájà láyé àbí. àwọn náà ṣe yàn. ẹ ṣáṣe tó bá di monday a máa yanjú everything So, yẹ ẹ sàn no problem ṣé gan. ok <laughs> um, ọ̀gá <laughs> ilẹ̀ rọ̀bọ̀ ọ̀hún kí ló dé tilẹ̀ gbẹ́ òṣìṣẹ́ ni. ilẹ̀ ẹgbẹ́ ọ̀gá ó yẹ kẹ́ understand na. ọlọ́run ò ní jẹ́ kí ilẹ̀ ẹgbẹ́ fún wa. Ah. ṣòtúlì. kí ni ìtumọ̀ ni. Ah, mo máa ń gbádùn yín gan <laughs> ìwọ náà ṣoṣo ah. ọ̀gá ti mú stupid boy ọ̀gá mi. yín náà wọ́n <laughs> ká yín wọ́n ká. ok later máa ń pè é tí bá ń lọ. àtọ̀kẹ́ ògbé fóònù mi àtọ̀kẹ́ ògbé fóònù tèmi ṣé ẹ mọ̀ pé kò sí sọ́ọ̀tù tó tó àbí ṣé ẹ mọ̀ pé kò sí sọ́ọ̀tù tó tó ok o gbogbo àrífín máa dópin ẹ̀rẹ́ gbọ́ everybody shout hallelujah everybody shout hallelujah lórí fóònù àtọ̀kẹ́ ẹ ẹ tó ti rìn gí o. ẹ jọ kí ni mo fi dì sáà. Ah, ẹ wò wàhálà yín pọ̀ bàbá àdìyà rò mo ti dé tòsí ni mi ṣe gbé kọ́ọ̀lù yín mi fẹ́ waste owó yín ni. kí ni tiẹ̀ láti máa waste owó mi àtọ̀kẹ́ sọ rísì tí o ní láti má waste owó mi ṣé wọ́n ló bá mi lóòdù fóònù mi ni ṣé wọ́n ló ra kẹ́díìtì fún mi ni kí ni ìṣòro tó ní ná bí n bá pè é bóyá tiẹ̀ ni mò ń ṣe ò mọ̀ àtọ́kẹ́ o má kọjá ń bẹ̀ yẹn o wọ́n fẹ́ yìnbọn pa ń bẹ̀ o ò mọ̀ àtọ́kẹ́ o má kọjá lẹ́nu ọ̀nà wọ́n ti ní òògùn lẹ́ wá tiẹ̀ sì gbé e. ibi tí mo ra káàdì. Ah! ó dáa mo ti gbọ́ ẹ má bínú ẹ sọ nǹkan tẹ́ fẹ́ sọ. ẹ láburú ò ní ṣẹlẹ̀ sí ẹ o. àmì sà. ayé tẹ̀sìn ò jẹ́ ìrùdí àjẹ́ lágbára ọlọ́run. àmì sà. ìrùdí ẹ̀ ní sùúrù o kò ní sùúrù o ó máa jẹ́. àmì sà. nǹkan oníṣẹ́ ìmọ̀ èjì náà o. láburú ò ní ṣẹlẹ̀ sí o ẹ̀ ṣoríire o. ẹ àtọ́kẹ́ ọ̀rọ̀ nílé ibi bá ti bá yẹn láti sọ sọ́yà ò lákèsì. ǹjọ́ wọn ti dé ti bàbá yín kú. ọ May five. May five ìjọ yẹn mo ti bá bàbá yín kú ẹ̀yin ò kàn mọ́ ní nígbà tí wọ́n máa gbé ọ̀bá yìí sí kòtò tẹ́ńdọ́ tí mo ní mo fẹ́ kó sínú kòtò kó bò mí mọ́ tí wọ́n ní ẹ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ àwọn tí ò ní lákàyè ní ẹ̀ ló fẹ́ bá burú ẹ̀ kú wọn ò mọ̀ kí bàbá mi mo fẹ́ bá kú bẹ́ẹ̀ ni ẹni àbájẹ́ làwa mọ̀mọ́ lólóore bàbá yín ló bọ̀ mi. sọyà ìpàkọ́ tó kọ síbì kan yẹn nǹkan kan wà ń bẹ láyé àtijọ́ yẹ̀wò náà. fridge ló máa wà ń bẹ fridge ìjọrí bẹ́ẹ̀ mọ̀ six thousand eight hundred ni mo tà mo fi jẹun ni lóṣù kan gẹ́gẹ́ tí bàbá yín kú jẹnẹrétọ̀ tó wá ń ta onítáyà ń di orí mọ́. mo rò pé change position yẹn. exactly mo change position yẹn ni ọ̀dọ̀ bàbá agbábíàkà tó ń yáyàn lówó èlé ibẹ̀ ni mo gbé sí three thousand mo fi yá three thousand naira ó ní màá fi one five sí fódìdí oṣù kan mi ò tí ì rí bàbá yìí o one one five dẹ́n lé lóṣooṣù nísìnyí ó ní one five fún balance mi kù kí n tó wọ̀ kẹ́mi ò ní jẹ́ tọ̀ mọ́ tẹlifíṣàn tí ó máa ń ní fídíò nídìí yẹn ta ló gbé wá nù yín mo ti ta ẹni máa wò yára kò sí bẹ́ẹ̀ mọ́ ẹ jọ sórí gbàgbà ta singlet sórí gbàgbà ta ṣòkòtò sórí gbàgbà ta gbogbo nǹkan nù lé kí n tó lè rí nǹkan jẹ ebi ń pa mí ìyà ń jẹ mí bàbá yín náà ni omi tí gbogbo wa ń bù mu ó dẹ̀ ti kú ẹjọ́ kí ni mo fẹ́ ṣe báyìí àtọ́kẹ́ kó lè má gbọ́rọ̀ mi o ọmọ mẹ́rin ni dégòkè bí four. ok ẹ má jẹ dàn láàmú èmi la kú bàbá yín ẹ̀jẹ̀ bí tẹ̀lé mi rè ẹ̀jẹ̀ bí tẹ̀lé mi last born rè dáṣọ ẹni tó bá pọ̀ lẹ́ bàbá èèyàn nítorí ìdí èyí àtọ́kẹ́ ibi tí mo lọ gan yìí sọ́yà kí ni tó kàn mí nínú ogun bàbá yín mo mí pé kí ni ẹ̀tọ́ mi ṣe ilé ni àbí mọ́tò èlò bàbá yín kọ́lẹ̀ pé kẹ́ má fún mi lóṣooṣù because mi ò rí kankan jẹ mọ́ nígbà bàbá yín wà láyé two hundred naira bàbá yín fún mi every day two two hundred naira á dẹ̀ fún mi ní fifteen thousand naira lóṣù kò mówó ṣe kò mówó polish kò mọ̀ pé mo fẹ́ ṣerun bí bàbá yín ṣe ń gbọ́ bùkátà mi nìyẹn tó bá dẹ̀ dìgbọ́ ọdún ó máa rẹ̀ rankan fún mi ẹ jọ lágbà bàbá yín ti kú mi rẹ̀ ní ṣe bẹ́ẹ̀ fún mi. tí mo sọ ni pé kí ni tó kàn mí nínú ogun bàbá yín dẹ́sọ̀ àtọ́kẹ́ am I speaking your mind. láéláé ẹ wò nílé ayé yín ẹ má pè mí sírù ìjókòó báyìí mọ́ tí wọ́n ràn wọ́n rán bá tiẹ̀ wà ní ara yín bákan bákan kò yẹ kó jẹ́ pé irú ìjókòó yìí lójú àwọn ọmọ yìí lẹ́tí máa bá wá sọ ọ̀rọ̀ ogún àwọn ọmọ yìí ló yẹ kó pè wá pé báwo la ṣe fẹ́ ṣogún bàbá àwọn o tá a dẹ̀ máa fún wọn ní àmọ̀ràn. wo bí ìta ilé ò problem kí ni tiwọn ṣàyà ń ṣiṣẹ́ oṣù ní kọ́ńpìlì tó dáa ó ń gba owó eléyìí tiẹ̀ ó wà ní ọkọ ọkọ ẹ̀ ló gbọ́ bùkátẹ́ ìkẹta wọn dẹ̀ ní skul ló wà kò sí tó fẹ́ fowó ṣe àṣẹ student èmi ni mo jẹ́ bùkátà lọ́rùn wọn tí mi ò níṣẹ́ tí bàbá wọn ti rìtáyà tó ní má ṣiṣẹ́ mọ́ sọ kí bàbá máa jẹ àṣetọ́tọ́ pìtì ju ẹ̀ sílé. mi ò sí ní mọ̀lá bíjọ. ẹ wá joyè orogún ológun dẹ̀bi ti àyà ẹ wọ ẹdẹ́kin sọ fún yín ní ayé láyé yín ẹ má pè mí sírù ìjókòó yìí mọ́ bóyá lè mọ̀ pé òótọ́ ni ọ̀rọ̀ tí wọ́n sọ pé èèyàn mẹ́ta ló wáyé ẹni tó wáyé ẹni tó sìn wọ́n wá àwọn tó wá sìn wọ́n wá wọn pọ̀ táwọn tó wá wòran nínú àwọn tó wá wòran lọ ẹ̀wà ṣó ti yé yín ẹ wo ẹ̀yin ọmọ ọlọ́run abá tu ọ̀rọ̀ yín o ẹ ní rí wàhálà o abá yín yanjú ẹ o lágbára ọlọ́run ọ̀rọ̀ yín á níyanjú sí dáadáa bàbá àdìárò kí n wá wọ̀n ní for the last time tí ọdún yìí máa fi délẹ̀ ẹ wo fóònù ọwọ́ mi ẹ má pe nọ́mbà mi mọ́ o ṣẹ gbọ́ ẹ má pe nọ́mbà mi mọ́. àdọ̀rẹ́ tí o máa fi jáde láyé mi ò ní pín ẹ̀ ọdún yìí nìkan kọ́ tó máa fi ṣáájú mi jáde láyé tá a máa jókòó tá a máa pín property ẹ̀ bá ṣe ń pín tìdé gòkè yìí mi ò ní pín ẹ̀ láéláé kí ló ń gbé tó ń gbé kí ló ń lò sẹ́ńdò àwọn jọjọjọjọ sọtọ́ ọ̀fẹ́ fún nọ́kíà olóṣì ṣé mo rí kó wá lọ́kùnrin ó ní o kò ká dégò kẹ́ mo lóye o kò kó sí kànga aago ẹ̀rẹ́ o kí ló fi ń ṣe èèyàn máa tó ta ilé ìlọ́la tí o sì tó fi ń ṣe èèyàn. sanya àtọ̀kẹ́yìn sọ̀tì mi lórí tí o kàn lọ́ kàn lẹ́sẹ̀ orílẹ̀ ayé mi orí. ẹ wo sá ẹ wo sá ẹ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ sá ẹ máa try láti take it easy pẹ̀lú wọn ni. ó ti kọ́ ọmọ take it easy. ẹ má bínú ẹ má bínú. mo ti take it easy. ti ọ̀rọ̀ ogún tí ẹ sọ àti mọ nǹkan tí wọ́n kọ sínú ogún èmi ò lè mọ̀ ipe wọ́n fẹ́ wá ka ogún lọ́ọ̀yà ló lè mọ̀ ó dìgbà tí lọ́ọ̀yà bá dé tó bá ka will lolúkálùkù máa tó mọ nǹkan tí ó wà nínú will tí dáàdì kọ sílẹ̀. n tí mo sọ yẹ ṣá àní kí ni bàbá ẹ sọ létí ẹ pé tó jẹ́ tèmi ń bẹ̀. dáàdì mi ò lè mọ̀ èmi fún ara mi tí mo jókòó abẹ́ni wọn náà fọ̀ọ́sítà jókòó síbi kò sẹ́ni tó lè mọ nǹkan tí wọ́n kọ sílẹ̀ fún un a lè mọ̀ lọ́ọ̀yà ló lè sọ. ta ni lọ́ọ̀yà tí bàbá yẹn ló gbẹ̀yìn. lọ́ọ̀yà Sanusi náà ni. tó ní èjìlá ìtorí ẹ̀ pa tó lè jìlébì kò yé mi ẹ ti yé mi kò sí wàhálà. ẹ ẹ sà ẹ jọ ṣé mo lè máa lọ sá. sáyà ṣé o lè fi mí lẹ̀ kó máa lọ láì yanjú problem tí mo torí ẹ̀ pé kó máa lè ní ẹ. bẹ́ẹ̀ ni ẹ̀yin fún ìyá yín ló jáde bí ìyá yín òun tẹ́ fọwọ́ fèrè ìmọ̀ ọ̀pá yìí ò lè yín sọ́ọ̀tì mi directly ẹ ti lọ kóso nínú ó dẹ̀ ti fọn fèrè ẹ̀ jáde báyìí mo ti gbọ́ báyìí ẹ má lọ níbẹ̀ ṣe dàgbà tó ẹ má tó lọ bẹ́ẹ̀ alátiṣe ama ti ṣe ààrẹ bí bàbá ṣe lè bíyàn mẹ́rin táwọn mẹ́ta fẹ́ jókòó tiẹ̀ tí bàbá ní alátiṣe ama ti ṣe ààrẹ. ẹ ṣe lọ sá ẹ ṣe lọ sá. ọ̀dà ọ̀sán. ọ̀dà ọ̀sán. mo lọ sọ wa bá bá tiẹ̀ wọ́n lọ. she transport once I was put here. Once I was put here. 那我上来头。 mo kówó síbí Ah, ah, ah, ah, ah, ah, ah, ah. pè tára tó ń gbé mi yàrá tá ni mo fẹ́ sọ fún un. Ah, ah, jọ ah, ah. ah! mi ọlọ́run ṣàánú mi má jẹ́ torí burúkú láti pa mí yá. Ah! gbogbo yín pé ẹ kú iṣẹ́ takuntakun torí bíi pé ẹ ń ṣiṣẹ́ takuntakun nílé iṣẹ́ yìí gan-an wọ́n ní yiniyini kẹ́ni ó lè ṣì mí wọ́n ní ẹni tó fi tiẹ̀ lẹ̀ tó ń gbọ́ tẹni ẹlẹ́ni. wọn lọ́lọ́ ló máa ń bá gbọ́ tiẹ̀ náà. mo wá gbà ládùúrà fún yín wípé gbogbo ìgbà tẹ́ bá máa lò nílé iṣẹ́ yìí tẹ́yìn náà máa dá ilé iṣẹ́ tiyín lẹ̀ èèyàn bíi ti ilẹ̀ máa rí tó máa bá yín di iléeṣẹ́ yín mú. àmì o àmì o. òun ló wá mú iléeṣẹ́ yìí jókòó láti mọ rírì oore tí gbogbo yín ṣe ìyẹn la wípé kí la lè ṣe a wò pé yes ó yẹ ká promote àwọn kọ̀ọ̀kan níléeṣẹ́ wa yìí eh, Mr. Sanya Adégòkè ma iléeṣẹ́ yìí gbé yín kò ní position bíi tẹwà tẹ́lẹ̀ ẹ ti di accountant iléeṣẹ́ yìí. can't believe this. Congratulations. Thank you so much. Thank you so much. Congratulations. Thank you, thank you. Uh-huh. um, Mrs. Fúnláyọ̀ Adéòtì. Gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ hmm. tẹ́lẹ̀ wípé wọ́n ti sọ fún yín pé ẹ máa kúrò bí ẹ ń lọ sí Àbújá. Ṣùgbọ́n department tẹ wà ń bí náà lẹ́ ń lọ dìbò l'Àbújá o. Ẹni tó wà l'Àbújá òun ń bọ̀ lé. Mo kẹ́yìn náà kú oríire. Thank you very much. Ẹ ṣé gan ma. <laughs> Congratulations. Thank you very much wẹ́ẹ́ Mr. Kalẹ̀ Sanwó eh, iléeṣẹ́ yìí yìí ń gbégbèsè wọ́n ń ro kí ni tí wọ́n fẹ́ ṣe lórí ọ̀rọ̀ yín mo mọ̀ pé lágbára Ọlọ́run dáadáa ni wọ́n yóò máa promo. Ah, <laughs> no problem ma inú mi dùn gan. congratulations congratulations congratulations congratulations. Ah, <laughs> ọ̀gá ẹ ṣe gan-an àdúpẹ́ púpọ̀ ọdún àjẹkíléeṣẹ́ náà máa dàgbàsókè sí i. wọ́n ti gbé àwọn fáìlì ẹ̀ wá mà tó ìmúlẹ̀ tí ń ṣiṣẹ́ lórí ẹ̀ tí n bá ti ṣiṣẹ́ tán lórí ẹ̀ máa máa jẹ́ kẹ́rì mà. kò sí pọ́blẹ̀mù ẹ̀mí àtọ̀yà ẹ ṣe gan-an ẹ ṣe gan-an mà. ẹ ẹ tí mò ń tọ́ láti sọ ni pé ṣé là ń fọ lóòdùn sí sá ẹ̀yin náà dẹ̀ mọ̀ kó gbogbo statement of claim list of witnesses gbogbo àwọn exhibits yẹn and láti accompany yẹn bẹ́ẹ̀ni àti pé statement of uh, witnesses on oath has to be done in, pre in your presence so ẹ láti appear before the deponent nǹkan tí mo ń tọ́ láti sọ ni pé ẹ ẹ ẹ hold yes come in. doc eh, eh, eh, nǹkan tí mo sọ ni pé every document yẹn must be signed in the bẹ́ẹ̀ ni ẹ láti wà present níwájú commissioner for old sir nǹkan tí mo sọ yẹn sir ah, ọlá ah, that's very good sir all right sir all right sir bye sir ẹ ṣe nǹkan sir. Ah, ẹ má bínú sá o ẹ ní sá ẹ sá ẹ sá ẹ sá ẹ mọ̀ mí o mo mọ̀ yín. báwo lè ṣe mọ̀ mí sí. ṣe bẹ́yìn àti chief adégòkè ti wá sọ́fíìsì mi rí ṣùgbọ́n torí pé mo mọ̀ yín ní aláwàdà ẹ wo bẹ àwàdà bàtàbàtà tẹ jù lẹ́yìn rẹ̀ mo ló jẹ́ kí n máa wòye pé kó má tún jẹ́ pé ẹ tún fẹ́ ju àwàdà mi lẹ̀. ṣé aláwàdà náà sọ lẹ́yìn ni wọ́n fi ń gùn mo fẹ́ẹ̀ tó dégòkè bí lọ́mọ ṣùgbọ́n ẹ lè mọ̀ ẹ̀lẹ́ ẹ̀rẹ́ ti dáadáa ìjọ ìwọ sọ wípé gbogbo lọ́ọ̀yà tí mo rí láyé yìí pèsè náà máa ní èjì ní iwájú tó tọ̀dọ̀ yìí ẹ̀gbẹ́ lè jì yín wá ẹ̀lẹ́ ẹ̀jọ̀ sà fífọ̀ kan ni mo torí ẹ̀ wá sọ́dọ̀ yín nígbà tí mo wá ní last time yẹn mo rí wípé fáìlì dégòkè ẹ kì í síbi tí ẹ kó fáìlì rẹpẹtẹ sí ni ibẹ̀ mo wá fẹ́ kẹ́ bá mi ṣí báyìí kẹ́ ẹ bá mi fa fáìlì dégòkè yọ mo tiẹ̀ fẹ́ mọ́ ń tọkọ fún mi ilé méjì ni o ilé mẹ́ta ni o mọ́tò kan ni o iye báyìí ni o kéèyàn tó kánmọ́ kéèyàn mọ́kàn lọ gbẹ̀mí ara ẹ̀ sókè lórí asán nígbà tí dégòkè wà láyé iye tó fún mi lóṣù kóṣù tó parí báyìí o ti fowó mi ránṣẹ́ iye ò tó ń sí pé mo tún ń yà lọ mo tún bypass mo kàn tó gbowó lọ́wọ́ ẹ o torí dégòkè tẹ̀ ń wò yẹn <laughs> nígbà tí ojú ń pọ́n igbó àwòdì bára gàǹbàrí mi tẹ̀ ń wò yìí ó jẹ díẹ̀ lóbi dégòkè kéyìn tó pọ́n mo fẹ́ yẹn dégòkè nígbà tó yẹ ká lọ sí school wọ́n pè mí àti dókòkè kalẹ̀ ni pé kẹ́nìkan drop out kẹ́nìkan lọ mo ní mi ò mọ̀ wíta búrò mi ẹ jẹ́ ká búrò mi lọ. gbogbo owó tó yẹ kémi ní dókòkè mo mọ tiẹ̀ ni inú mi ò dẹ̀ bàjẹ́ sí torí ó ń tọ́jú mi contributory effort ti gbogbo wa ló jẹ́ kí dókòkè gòkè àmútàmú nìyẹn ó sì fi kú ṣàgbà kọ́ lọ́ọ́ bàbá fọ̀rún kẹ́ẹ̀ ẹjọ́ mo fẹ́ mọ kí nìyẹn lónìí torí mo ti jẹ gbèsè lẹ̀ mo fẹ́ ra ọ̀kadà Ah, tí n bá lọ ra ọ̀kadà tó jẹ́ pé dẹ́kun kìnìún kan ó gbé mọ́tò gidi fún mi ṣé ó wúlò mọ́ ìyẹn mo fẹ́ torí ẹ̀wà pé ẹjọ́ nítorí ọmọlúàbí ẹ̀jẹ̀ ká tó ṣe kí n tiẹ̀ mọ tí mo wọ̀n <laughs> mi ìdẹ̀ni yọ burúkú mi náà tó ṣe dáadáa fún yín. Ah, fáìlì wíìlì chief lẹ́sọ̀ yẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tó kọ fún mi. ọlọ́run ò ní febi pa là ń tẹ̀lé ẹ wò ó ní bí òfin ṣe làálẹ̀ pé tí olóògbé bá wà láyé o iye bàbá yìí ló gbọ́dọ̀ ṣe àkọsílẹ̀ wíìlì o tó bá tó bá kú tán iye bàbá yìí la gbọ́dọ̀ kà bàbá yìí la gbọ́dọ̀ pín àti pé àdéhùn láàárín èmi àti olóògbé a ò gbọ́dọ̀ ṣe kọjá ẹ̀ nítorí ibẹ̀ ni ìjọba fi òǹtẹ̀ lù wípé báyìí la ṣe gbọ́dọ̀ ṣe. èmi lọ́dẹ̀ pé oṣù mọ́kànlá àti twenty six days tó kù eleven months twenty six days ló pé báyìí lónìí òkùjọ mẹ́rin kó pọ́dún kan. Ah, eh, eh, lóòótọ́ ni. <laughs> àwa ń tà ọ̀gá wa ló kàn á <laughs> ń tà. àmọ́ tí àdéhùn tájọ ṣe sílẹ̀ ni pé lẹ́yìn ọdún méjì tí wọ́n bá kú gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ní ká tó ka wíìlì àwọn ẹ̀ńgbà tá a bá kà tán ọdún kan míì lẹ́yìn yẹn la máa tó wá pín wọ́n ṣe sọ nìyẹn àdẹ́gbọ́dọ̀ ṣe nǹkan. ẹ tó ṣẹlẹ̀ gbogbo tẹsán ló yé mi gẹ́gẹ́ bí lọ́ọ̀yà àní gẹ́gẹ́ bí ọmọlúwàbí ẹ̀gbọ́n sábúrò bí bàtà bẹ jí owó sukùl pé kí ló tẹ kọ́kọ́ gbà o ká tiẹ̀ mọ̀ tó ká yẹn balẹ̀ ẹ ká gbẹ̀kẹ́lé ìpayà lọ. ẹ wò wọn kú wọn kú àgbọ́dọ̀ tẹ òfin lójú ṣé rí èmi tí mo jẹ́ lọ́ọ̀yà yìí gangan tí n bá ṣe nǹkan míì lórí ogún yẹn nítorí àwọn kan náà fi ṣe administrator ń bẹ̀ yẹn wọ́n lẹ́tọ̀ọ́ láti pè mí lẹ́jọ́ èmi pàápàá tí mi ìbá ṣọ́ra ọ̀tá mi lè ṣẹ̀wọ̀n ọlọ́run dẹ̀ ní jẹ́ ká ṣẹ̀wọ̀n. barrister àpẹẹlẹ ikú lọ̀fọ̀ṣẹ́ bó ti wò kó wọ́ọ̀sì tó láyé ẹlẹ́nu rírò ló láàmú ìyá ẹ̀ adégòkè badmus adéwálé ọmọbọ́láńlé adéwálé ni mò ń jẹ́ just ordinary lawyer ẹ̀ nìyí àwa family sọ̀rọ̀ ẹni òfin kí ló ń jọ́fin ah, òyìnbó tó ṣe pẹ́ńsù wọ́n mọ̀ pé mistake lè wà wọ́n fi lè sásì díẹ̀ what are you talking about. anyway mi ò bá yín lẹ́jọ́ mo ti sọ ti family fún wọn ti fetí gbọ́ ẹ̀yin náà tẹ́ jẹ́ lọ́ọ̀yà ẹ̀yin náà lẹ́ fetí gbọ́ ń sìn ilé tó wà nídìí àpẹ́ yẹn ibẹ̀ ni mo ń jẹ síjú gbà tó wà láàyè mo mọ̀ kébè nìyẹn ló kọ́ fún mi mo lọ tà ni o. mo mọ ilé aláwàdà àwàdà lẹ ṣe ẹ lè ṣe irú ẹjẹ lẹyìn tẹyìn sọ ìbò lẹ́nu. bẹ́ẹ̀ ni sọpẹ́ gbọ́. wo tẹ bá dọ́rú ẹ̀ wò ẹ̀wọ̀n lẹ fi ń ṣeré yẹn bèbè ẹ̀wọ̀n lẹ rìn yẹn ẹ bá dọ́rú ẹ̀ wò. kí ni mo wí ẹ ní sọ pé ẹ ò gbọ́. tẹ òfin lójú nìyẹn ẹ wo. mo ni mo tẹ́lẹ̀ fún yín <laughs> ìtẹ́ yes ẹrù lẹ́gbẹ́ wa. ẹrù gidi ni. Ah! Ah! ẹ ah! ẹ tí rí nǹkan kan. ẹ kó jáde. àwọn kan tó rè ṣe ti rè. olúwa o àwọn kìíní máa fa inú o. mo ṣí wọlé ni. ọ̀rẹ́ mi gbogbo ẹ̀ wá ṣe kámi kámi kámi báyìí. ẹrù ńlá ni. àfi kí n kó gbogbo ẹ̀ báyìí o. <laughs> ó dà èló wà ní gbogbo ẹ̀ báyìí ẹ wò ká tó sọ̀rọ̀ ẹ dá lẹ́nu kí wọ́n máa surprise fún ilé kọ̀ọ̀kan. ó tó yẹ ni. ó lè ju bẹ́ẹ̀ lọ. <laughs> ó dá o. Ah. ṣẹ́rí relé ìsìn eighty thousand ni kò dín. ilé forty. bẹ́ẹ̀ ni irú kí ìsìn sixty thousand ni olúwa o ṣẹ́rí lè kò dín ní seventy. <laughs> ọ̀rẹ́ mi ah, ọmọ ọlọ́jà fún rẹ̀. Eh, eh, èmi nìyẹn o. à ń ṣe nìyí ah, ẹrù ńlá níṣẹ́ ti rí ẹ gbọ́dọ̀ fi sọ ọkọ má mọ̀ pẹ̀lú lè lò. èmi náà mú ọ ah, àwọn ọjà yìí fine ṣùgbọ́n ọ̀rẹ́ mi <laughs> bó ṣe wà yìí eh? ó dà pé gbogbo ẹ̀kọ́ ni ipá mi máa ká ṣe rí gbogbo àwọn eléyìí tó wá ń ṣe kámikàmikàmi iná òní máa kọ́ mú eléyìí báyìí èló wà ní o. ẹ tún fẹ́ máa lọ́ mi lọ́fun ni mo ti surprise ẹ fún yín kò dìgbà tẹ bá ń béèrè ṣe méjèèjì tó wà lọ́wọ́ yẹn one twenty ni. ọ̀rọ̀ Akọ. kan tó bá dé ń sìn nìyẹn. Ah, ọ̀rẹ́ mi one twenty ẹ̀ ó dáná ẹ ṣe fún mi ní eighty. ẹ eighty àbíkílẹ̀ pé ẹ fẹ́ rán mi lóko ẹ̀yin gan fọ́nì sí yẹn rẹ́rìn ẹ wo ìyá ọkọ mi ẹ má jà tanra wa. ẹ mú ninety five jalè torí pé jábára lẹ́yìn tí wọ́n yẹ pé ṣọ́ọ̀bù ni mo mi ti máa tà ninety five thousand hmm. nǹkan tó wà ń bẹ ni pé owó yẹn ò pé ń sìn ṣùgbọ́n nǹkan tá a máa ṣe sí lélẹ̀ ẹ máa gba ilé ìdánínú nǹkan tó ṣẹlẹ̀ ni pé bí mo ṣe ń dé láti bank ò lè dé yìí owó ìgàn mo fẹ́ lò fún nǹkan ni ṣùgbọ́n lè mo ò fẹ́ kólẹ̀ ẹ ṣàgbé ilé ìdání fún mi tó bá ti di ọ̀túnla màá balance yín. èlò lè lè báyìí. fifty thousand ni. ah fifty thousand ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ gbà ẹ̀dín mú tí má gbà á sí mo lè lọ nà ṣó ti yín ọ̀tún láti ẹ̀dẹ̀ ń sọ yín ni mò ń travel mo lọ sí Dubai tí má wá sí bíbá yìí má wá gba gbogbo owó yẹn má wá má gba bíbá yìí travel ṣó ti yín àbí kí n bọ́ tọrùn mi wá. ọ oh, ìyẹn náà fine ṣùgbọ́n a máa sọ yẹn later. ẹrù ni o. Eh, eléyìí tí wà lọ́rùn mi gan mi ò tí ì rí sọ tán ìyẹn náà fine. mo tiẹ̀ lo fọ́rùn ni mo fi ń polówó ni bó ṣe wà yẹn ah, a gbọ́dọ̀ máa ṣiṣọ́ nǹkan lè mọ̀ pé àwọn gan à ń tẹrù ah, ọmọ ọlọ́jà fún rẹ̀ <laughs> ọ̀rẹ́ mi ẹ ṣe gan-an ah, à ẹ ṣe ẹ mú nǹkan ẹ dá nǹkan sáyà ọ̀rẹ́ mi ẹ eh, rọ́mọkẹ́. ọ̀rẹ́ mi. èmi nìyẹn <laughs> kò jẹ́ kí ó wò. pẹ̀lẹ́ tiẹ̀ wo gbogbo àwọn kinní bá mi pààkẹ́ kókó sínú wardrobe mi ó ti yé ẹ ọ̀rẹ́ ah, mi ẹ ṣe jàre. ẹ ṣe déédéé o ọ̀tún la o important. mi ò lè disappoint. ẹ ṣe. mi sí ibo ló gbé gold mi sí Rọ́mọkẹ́ for the last time. inú wọn dùn mú gbé. olè olè òní jẹ́wọ́ òní jẹ́wọ́ òní jẹ́wọ́ òní fẹ́ jẹ́wọ́ màá fẹ́ gbẹ̀mí ẹ̀ nílùú dé ìwọ. ṣé o fẹ́ pààrọ̀ sí mi lọ́rùn ni kí ló dé. ọ̀ní àlọ́kọ̀ kò jẹ́wọ́ bí tó gbé gold mi sí kò jẹ́wọ́ bí tó gbé gold mi sí. so nítorí pé ó gbé ẹ gold àbí nítorí pé ó gbé ẹ gold sí ni o ṣe fẹ́ pa sínú ilé mi ọ̀daràn ni ẹ ọ̀daràn ẹyẹ tí mo sọ ni ẹ náà ò nígbà tọmọ ọlọmọ bá kú ṣé ọ̀rọ̀ owó góòdì ẹ máa kà mọ́ láyé ẹ má yẹ kí turi ọwọ́ ẹ lára ẹ mọ́ o ti gbọ́ má jẹ́ kí rí ọwọ́ lára ẹ mọ́ ah, ah mo bí pẹ̀lẹ́ ń tiẹ̀ ṣo ti gbọ́. yes sir. má dàá lóhùn ṣe bí wọ́n kọ́ ló gbé. èmi kọ́ ni mo gbé èmi kọ́. Ah, ìgbà tó ní kó tọ́jú ẹ̀ ìwọ lọ tọ́jú ẹ ni. bẹ́ẹ̀ ni mo kọ́ pa àwọn gbé sínú wardrobe ni. má ọ̀ rè police station wàá jẹ́wọ́ let's go. ah ẹ ti gbá ẹ ṣàánú mi. jíjẹ́ kó jẹ́ ká lọ́jọ́. ẹ ṣàánú mi sà àti ẹ. jíjẹ́ àti ẹ̀wọ̀ olè ìjọ náà ti mú ẹ̀jẹ̀ nílé ni mo ti mọ̀ kálábùkù ọ̀nà. wọ́n ti tara mi lọ. ẹ̀jọ̀ náà ti ẹ̀jọ̀. ẹ̀ honey jẹ́ kí n sáré wọ̀ tàbí mò ń bọ̀. Honey, jẹ́ wà mí o ò ní jẹ́wọ́ ok ẹ̀yin ọmọ rádaràda játijàti báyìí tẹ́ bá ti réyàn tó fẹ́ help yín tó fọwọ́ tún yín ṣe tẹ́ ẹ̀dẹ̀ mọ orú oore tó sì lè ṣe fún yín lọ́jọ́ iwájú ẹ̀ ní jẹ́ kí ọpọlọ yín kó pé ẹ̀ ní rántí pé inú ẹ rẹ̀ inú àbàṣà inú ìdọ̀tí àti ẹ̀gbin náà ti gbé yín wá wá ló jà wọ́n lólè ó lọ jí góòdù wọn òkè mo mọ̀ pé ò jẹ́wọ́ ìwọ kọ́ ló gbé alright now for the last time èmi kọ́ ni mo gbé e. jẹ́wọ́ fún mi igbó ló gbé sí. èmi kọ́ ni mo gbé ma. ah ah by the time tí n bá lọ tí mo lọ tí mo padà wá síbi báyìí wá bá ẹ sórí màá kó àbọ̀ sí ọwọ́ ẹ méjèèjì màá wá chain ẹsẹ̀ méjèèjì yẹn mọ́lẹ̀ màá wá lọ gbé omi gbóná tó ti hó dáadáa wá síbi báyìí màá wá kí orí ẹ̀ bọnú ẹ̀ ẹ ti pa mí nìyẹn ma. o ò tí kù. ẹ ti pa mí nìyẹn. mo ń bọ̀. ó pè mí. Ah, mo ní ká ṣàánú mi ni ma. ok ok o ti rẹ́dì láti jẹ́wọ́. èmi kọ́ ni mo gbé e. ó mọ pápá ẹ̀ ìwọ mọ pápá ẹ̀. ok. Ah. ti ń bọ̀ ẹ kàn fún mi ní just thirty minutes màá dọ́dọ̀ yín less than thirty minutes màá kọ́ ìlànsìn all right. phone. Hey. Well, problem bó bá ṣe wù kó ṣiṣẹ́ rẹ̀ wọ́n ò ní rí ìgbà náà àhá wọ́n ti lọ nìyẹn to lose keep wọn. àmọ́ ṣe máa ṣe later. who is that? Steven, Mr. Steven. báwo lè ṣe báyìí báwo lè ṣe báyìí náà ẹ̀rẹ̀ dábí tó kò sí ọ́fíìsì mi kí tó rí kí ni ah, ṣé mi ní nǹkan mi tí mo fẹ́ lọ ṣe ni tí ò bá jẹ́ ọlá bí èmi àti ìṣèjọjọ́ rẹ̀ àti pé bí bísínẹ̀sì wa ṣe rí ṣó ò láì gbogbo ilé mi ò mo tún pè yín ẹ tún pa fóònù. ẹ má bẹ̀rù ah! ẹ má bẹ̀rù sọrí tí ẹ bá bínú jù báyìí lọ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ gbogbo bí ẹ ṣe ń pè mí yẹn mo mọ kí ni ẹ ń pàṣù mo dẹ̀ mọ kí lẹ fẹ́ má bínú ẹjọ́ torí ọlọ́run. mo dẹ̀ pe nọ́mbà yín mo pe nọ́mbà yín àdéhùn òkè rẹ tí mo tún pè kó tún lọ mọ́. ẹjọ́ torí ọlọ́run Mr. Sanya ẹ má bínú mo mọ kí ló ń ṣẹlẹ̀ ṣùgbọ́n níwájú ọlọ́run àti ọ̀ṣẹ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń pè mí yẹn èmi gan ń gba owó yẹn káàkiri àwọn ibi tí àtìlówó yẹn gbà ni mo sáfẹ́ make sure pé owó yẹn dé ọ̀dọ̀ yín lónìí because àwọn gbọ́dọ̀ mọ̀ lọ́fíìsì gan pé kò tí ì dọ̀dọ̀ yín so ó lè affect èmi gan ẹ má bínú òun sá ni mo ti gbé dé. kí la fẹ́ ṣe é sí Mr. Stephen bank manager ti wọ́n mi pé a ò gbọ́dọ̀ máa gbé owó wá ní after working hour mọ́ a gbọ́dọ̀ máa gbé wá náà sọ wọ́n sọ pé everything dey dangerous gbogbo ìgboro ìdílé ibi la fẹ́ gbé owó ọ̀sìn. ẹ má bínú ẹ̀yin sákàngbá lọ́wọ́ èmi ẹ̀yin amúbẹ́yìn ṣe máa ṣe é nítorí pé káàsì lè pé ọmọ pé mo ti gbé fún láti ọ́fíìsì kó máa affect mi náà ìjọ. èlò wà mẹ́. ẹ three point five náà ni ẹ máa fi ẹ máa fi mo lè fẹ́ pẹ̀lú bọ̀ tí ṣe ń dà káàkiri ni kì í ṣe nǹkan ti wà nílẹ̀ tó àti ẹgbẹ́ mo tó wà nílẹ̀ fa mo fẹ́ sọ́sà kan ti lọ́wọ́ school but nígbà tí ti wà nílẹ̀ in fact àfi sùúrù làwọn máa ṣe pẹ̀lú àwọn tó máa ń tó máa ń jẹ wá lówó yẹn. ẹ sáìn ẹ sáìn ẹ sáìn ìjọ. ẹ jọ torí Ọlọ́run sàṣọ ẹ má bínú sí mi ṣe bọ.

E ẹni ìṣẹ̀lẹ̀ ya rọmọkẹ́mi ìjà tí bí mo ṣe àná rí rọmọkẹ́ kì í jalè ẹ̀wọ̀ èmi àti bàbá wọn bá fi sí lẹ́nu báyìí rè ń tẹ́ mama ẹ wá ná ni bí ni gbogbo ilé tẹ̀sán sí ṣé à ọmọ yín lẹ́sọ̀ yàn àbí à ọmọ mi kò jalè ọmọ mi kò jalè ẹgbẹ́ kìíní ń pẹ́ kó gbé lọ ọmọ mi kò jalè ọmọ mi kò gbé góòdù. ẹ wo ẹ wo ẹ ní kọ́ ọmọ yín sọ òótọ́ ibi tó gbé góòdù mi sí ẹ ní kó sọ ibi tó gbé góòdù mi sí. góòdù bẹ́ẹ̀ ni. Ah, èmi bá mi ọmọ mi kò gbé góòdù ẹjọ́ torí ọlọ́wọ́ ẹlẹ́yà ti pọ̀jù lábúlé. Ah. màmá rọmọkẹ ẹni wípé ẹ ti dé police station. mo ti dọ́dọ̀ wọn ọlọ́pàá. Um, kí lẹ fẹ́ ká ṣe. ẹ̀yin lè lè yanjú rẹ̀ lọ. ẹ máa rẹ ẹ máa lọ sílé. kẹ́wì. tó bá di ní àárọ̀ ọ̀la lágbára ọlọ́run ọmọ yín máa bá yín lé. àárọ̀ ọ̀la ṣé lẹ́tìṣú ní báyìí wà. ilẹ̀ tìṣú ẹ tètè máa lọ sìn kẹlẹ̀ rẹ mú tọ̀. ẹ̀yin kí n máa lọ kó burú àmọ́ gẹ́rẹ́ yorùbá ti bẹ̀rẹ̀ iṣẹ́ èmi náà wíhùn kó má jẹ́ kí n rẹ̀kàn tó pa òun débi yóò má wí pé yẹ má má pẹ́ tó ń wá rẹ̀kàn nulẹ̀ kó ṣọ́ra rẹ o ẹ wò gbogbo èmi náà òun náà rè ń bọ́ mi nù ìwọ́n bá tọ́lọ́ kọ́wọ́ yẹn bá fi òun náà fún mi jẹ o kò burú o ẹ ṣe ẹ ẹ ṣe o ẹ ṣe o. ọmọ mi ọ̀rọ̀ yín ò tiẹ̀ wá yé mi mọ́ rárá gan sí i ẹ wá ná báwo lẹ ṣe máa ní kíyà yẹn máa lọ ọmọ máa wá ba láàárọ̀ ọ̀la ni kí gold tèmi ṣe jáde gold tó wọ́n ti five hundred thousand naira. nítorí wípé òun wá gold ẹ̀sìn ló ṣe fẹ́ máa ṣe nǹkan tí ò kí ń ṣe tẹ́lẹ̀ èmi ló ń bá sọ̀rọ̀ ló ń ju ọwọ́ ló ń ju apá sí. ó ní báwo ni gold five hundred thousand ṣe máa wọlé gold tèmi máa jáde o. Búkì èmi náà tó ń wo èmi ò kì í ṣe ọ̀tá jẹ́ o kò yẹ́sìn o máa bá lómi gidi gidi gan ni èmi náà kì í ṣọ̀tají rárá mo jẹ́ kí n sọ fún ẹ DPO sọ fún mi wọ́n ní gbogbo investigation táwọn ṣe pátá lórí ọ̀rọ̀ yìí ọmọ yìí ò mọ nǹkan kan nípa gold yẹn wọ́n bèèmí fúnra mi léèrè wọ́n ní lọ́jọ́ tó gbé gold yìí tí a sọ pé gbé gold yìí tó ní kó lọ tọ́jú ẹ̀ ǹjẹ́ ó kú òun lé wọn náà jọ wá nulẹ̀ mi àrùn ojú ni kì í ṣe àrùn imú mélòó ni gbogbo nǹkan tó wà nulẹ̀ gbogbo ẹ̀ láti tú àtúgbò àgìtì ẹ̀ náà àtúgbò gbogbo ẹ̀ káàkiri káàkiri àárín nǹkan tó jọ mo wá fẹ́ kó rántí ní last two months tí o sọ seventy five thousand naira nù ṣé mo pọ́ ọmọ yẹn ò sí nílé ẹ̀hẹ̀ o mọ̀ pé o ti lọ sọ́dọ̀ màmí ìgbà yẹn èmi pẹ̀lú ẹ̀ lájọ wà nílé àmàrò yẹn títí di ìgbà tá à ń sọ̀rọ̀ yìí ẹ̀ẹ́ ṣé mi ni mo jẹ́ lówó wo bí ìyẹn gangan ni nǹkan tí mo fẹ́ sọ kó tó di pé màmá ọmọ yẹn wọlé kò yẹ tábà wo dáadáa ọ̀rọ̀ wípé à ń wá nǹkan nǹkan sọ nínú ilé yìí kì í ṣe ojú lásán my dear kì í ṣe ojú lásán màá fẹ́ kó jẹ́ ká fojú sílẹ̀ ká lè rí i kò yẹ a máa wá solution sí gbogbo àwọn nǹkan ẹni o gbàgbé pàtó ọmọ ọlọ́mọ o àwa gangan ni ká yẹ ara wa wò. bọ́tò ní ibo ni kí gold tó wọ́ ti five hundred thousand wá wọlé sí ibo ni gold mi wà. okay take it easy. ọ́fíìsì ń sìn ni àbí mi lè ṣe dé ọ́fíìsì tó ti máa ní láti lọ sí báàgì ẹ mo lọ sí báàgì mo lọ sí báàgì ẹgbẹ́ àti bá dé láti báàgì ẹ jẹ́ kí èmi pè ah no no tí bá ti padà dé ọ́fíìsì immediately máa pè é ah no problem sir okay ṣe kàn sir ah later. <laughs> oh olúwa mo gbé ọ̀dà olúwa ṣé wọ́n. pàjọ wà ní ní after uh, after closing time mo rò pé tí mo kú gbówó ẹ lọ sílé náà wàhálà bá pọ̀ gan nítorí wàhálà ti pọ̀ káàkiri ládùúgbò sí mo ṣe ní kí n gbé sí ọ́fíìsì security tó lè wà lọ́fíìsì bẹ́ẹ̀ tó bí abí mẹ́rin ìyẹn rẹ̀ kò tiẹ̀ títí tí mo wọ̀ tí mo fi gbé sọ́fíìsì èmi fúnra ni mo tilẹ̀kùn pẹ̀lú sẹ́tí wọn fi gbọ́dọ̀ sílẹ̀kùn ni mo wá owó tì máa mi mú owó jẹ́ ni mi lè sọ nípa rí owó ṣeré iléeṣẹ́ yìí náà àjọmọ́ bí ó ṣe ń lọ iléeṣẹ́ yìí ní gbogbo tó ń ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀ àjọmọ́ náà ni báwo ni mo ṣe máa fẹ́ pa iléeṣẹ́ yìí lára ẹjọ́ ẹjọ́ ìrọ̀ ọlọ́run ẹjọ́ ẹ̀lì yorì mo ẹjọ́. mo san ya má yọ rẹ lẹ́nu ah, ah, owó fún mi kò téèyàn. ṣùgbọ́n ah, ṣé tọ́wọ́ bá wá sọ̀nù ó tẹ̀ mí ni ẹ̀mí ló ṣe pàtàkì. <laughs> ìwọ náà dẹ̀ sọ o ní kò sí nǹkan tó mọ̀ pa lè ṣe yìí nígbà tó jẹ́ pé kọ́ lè yìí àjọkọ ni gbogbo ìgbà tá a máa bẹ̀rẹ̀ iṣẹ́ ìdí àjọṣe ni kò sí nǹkan kan tó nínú kí ní wàhálà. Ah, ń bínú mí yìí ni mi ì mọ bẹ̀rẹ̀ mo gbà mọ̀ pé ẹ rajà rẹ ẹ kúṣẹ́ ẹ ṣe gan ni ọ̀gá kọ́ ẹ ṣe ẹ ra ẹ. ọ̀gá. ah ó máa ya ọmọdé àbí adàfojú òní tiẹ̀ ẹ rò ó ẹni tẹ wá mú mi. ọ̀ ọ̀ mọ̀dá. sọ̀yà sórí gbogbo àlàyé tó ń ṣe pátápátá kò sí ìtòlè wọ̀ mí létí tó bá dé ọ̀dọ̀ wọn wàá lọ ṣàlàyé fún mi ìwọ lórí burúkú má ṣàfàní ọmọ yìí. ó wá sọ fún mi pé àjọdá lè ṣẹ́ sílẹ̀ ni ìwọ fẹ́ ru iléeṣẹ́ tèmi ó kó owó tèmi owó mi àfi kò kọ́lẹ̀ tó o bá kọ́lẹ̀ tó bá gbà ni mo máa fún bó bá ṣe pé kó pẹ́ dànù wá pẹ́ dànù. wà á kú dànù lórí owó yẹn ni bẹ́ẹ̀ ni torí mi níyàn tẹ̀ màá ní pé mo gbowó mi lọ́wọ́ ẹ ẹ wo ọlọ́pàá ẹ máa mú lọ ẹ jọ torí Ọlọ́run ṣe kò ní jáwọ́ gbọ́rọ̀ torí gbọ́rọ̀ gbọ́rọ̀ torí olè ní gbogbo ojú ẹ̀yìn olè ní gbogbo tí ẹ ju fún wọn náà lọ o àfi tẹ ẹnu ká nà ìyá wọn jà sí lára òun ló tó máa jẹ́wọ́ ibi tó gbówó mi sí bó bá tí ẹ bá jẹ́wọ́ ẹ pàdánù kó kú dànù. ọ̀gá mr sọjọ ò lè ṣe gbogbo nǹkan tẹ̀ sọ yìí iṣẹ́ ọmọọmọ yìí máa ń ṣe ní kọ́mpìnì ẹjọ́ torí ọlọ́run. aṣọ ọmọjà ti dà ti nẹ. bọ́dà yóò mi ti mi dà ẹ́ jáde. ah sorry ma sọ́jà lọ́fíìsì mi jàre. ẹ jọ nítorí ọlọ́run ẹ dìde ẹ jẹ́ ká máa lọ. àwọn ah, ọlọ́pàá ẹ jọ ní ọlọ́pàá bá mi fi owó ah, ní. dídé ọlọ́pàá bá mi fi owó ní ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ọ̀gá. ọ̀gá ẹjọ́ fúnpa ẹ fún ọjà ìjà wa. ọ̀gá ẹjọ́ ẹjọ́ ẹjọ́ wọn náà kò lè gbowó tèmi pé olórí burúkú ọjà máa tiẹ̀ lélẹ́yìí abẹ́tẹ̀túndé kalẹ̀ sanwó yìí tó tún sọ wípé àyà yẹn rẹ tó tẹ́wọ́ yà ń bíbá ìkíní kan gidigidi bí aṣọ òkè yẹn. ọlọ́run lè jẹ́ kó dárúkọ ẹ mú àwọn tọ́wọ́ wà lọ́wọ́ ẹ wàá rí ẹ wò bí ìran ikú ẹ dẹkudẹku yẹn á fọ́ dànù ni ọmọ jàtijàti wọ́n fẹ́ ba iléeṣẹ́ mọ́ mi lórí láíláí mi nígbà. ọ̀gá gbogbo ọ̀rọ̀ yín ló yé mi àmọ́ ẹjọ́ torí ọ̀nà ẹ̀ ṣàánú mi èyí ń ṣàní gínú ọgbà kó má mọ orí èso tó máa sọ ọmọ yóò lè jalè. madam ọ̀rọ̀ kan ọṣù tẹ́ ẹ̀ ń sọ iná ló ṣàwọn ibi inú ṣá ọmọ ìwọ mi ló dàgbà sí kò lè jalè ọmọ tẹ èèyàn bí inú ara ẹ̀ gan kò ṣe trust láyè sí ọmọ tẹ ìtọ́ fúngbà díẹ̀ ẹ ẹ filẹ̀ ó tún ti lọ dágbé o tún ti níwà míì ó ti pàdé àwọn èèyàn míì ìyẹn lè wá fi ń wò pé ẹ torí pé ẹ tọ́ ẹ mọ̀ kò lè jalè ayé ò rí bẹ́ẹ̀ rárá ṣé èyí ló ti iṣẹ́ mẹ́rin ní àbújá ìṣèbẹ̀rẹ̀ iṣẹ́ mi lánàá kò rí bẹ́ẹ̀ náà wọn ò lè parọ́ orú ẹ̀ mú lánàá ẹ jẹ́ káàgbé pé kò jalè lóòótọ́ ohun tí wọ́n gbé sínú dra lọ́fíìsì tó ti ń ṣiṣẹ́ náà owó yẹn kàn fò fúnra ó jáde àbí tó bá jẹ́ ilẹ̀ lówó ṣe é máa agree pẹ̀lú irú ẹ̀ owó yẹn fò nínú ọ́fíìsì ó dẹ̀ jáde lọ o ṣe ni gbogbo ìtẹ̀sọ̀ ẹ̀kọ́ ni solution tí three point five million naira bá pọ̀ láti débi lẹ́yìn sọ́la àṣẹwọ̀n. ẹ̀wọ̀n ẹ̀wọ̀n three point five million bọ́dá mi. àmọ́ ọ̀gá ẹjọ́ ọ̀rọ̀ ẹjọ́ ló délẹ̀ yìí ẹ ṣàánú wa ọ̀nà méjì ni ọ̀rọ̀ yẹn pín sí madam kò wọn àwa náà kúkú ṣẹ̀wọ̀n ẹni tó ní owó gan náà ò rẹ́dí pé kó bá ń ṣe kéésì ṣé ẹni tí ẹ bá fi lè wá owó yẹn láàrin èyí sí ọ̀la tó tẹ̀ lọ́wọ́ ń bí a máa ń lo ẹ̀wọ̀n tẹ̀dọ̀ ló máa ń yọjú ìtukù àtòwọn àtẹ̀tọ̀ lówó pẹ̀tí ẹ̀ bá ti rí owó fílẹ̀ o lẹ́yìn sí ọ̀la a máa ṣáàjẹ̀ sí kóòtù. ẹ ẹ ọ̀gá ṣe é rí ọmọ oníbìníràn lọmọ yìí ibi tọ́rọ̀ dẹ̀ dé yìí kò lè sá lọ àmọ́ kò ṣeé ṣe pé kó wà ní àtìmọ́lé tó wà yìí kówó jáde ẹ ẹ jọ torí ọlọ́run mo fẹ́ mu wá bí àbá pé kẹjẹ́ kí n gba béèlì ẹ̀ tí n bá gba béèlì ẹ̀ tó jáde á lè sáré sọ̀tún láti pé ká wá owó yìí ẹ jọ torí ọlọ́run ẹ jọ. gbogbo ọ̀rọ̀ tẹ́ ní oyè mi kò sí tó burú pé ká fi sílẹ̀ kó náà lè sáré owó síbi tó bá lè sáré ẹ̀ sí yálà àkóbá ni o yálà àdábá ni o yálà àfọ́fà ni òun àtọ́lọ́run yẹn wà láàárín ẹ̀ bẹ́ẹ̀ jíjó gbogbo ẹ̀ lọ a lè gbá bẹ́ẹ̀ yẹn pẹ̀tẹ́ yìí ò lè gbà torí pọ́bìnrin nìyí. ẹ̀yin láti wọ ọkùnrin ọkùnrin tó nífọ̀n tó lé ìkànnà tó jẹ́ pẹ́ni tó lẹ́nu láwùjọ òun la tó lè sọ pé kẹ́niyẹn dúró fún àyìn àyìn àtìgbà onídùúró ẹ̀dá ló wáyé. mọ́mí ẹ ṣe jẹ́ ká lọ pé bàbá ìdí aró kó wọ́n bá wa gba béèlì wọn bàbá àdé arókọ ìyá àdé oṣù mi ẹ wo ọ̀gá yes a tún padà wá rí ìyẹn kù sí yín lọ́wọ́. ẹ ṣe àpẹ ọmọ bàbá àdé aró iléyà. ẹ ṣe sàn. kódà àwọn ẹ̀kọ́ rẹ yan. ẹ ṣe àdúpẹ́ sàn. ẹ pẹ̀lẹ́ níbi táyé dé dúró kéèyàn kan ṣe máa trọ́ọ̀sì pé èèyàn kan ò lè gbalẹ̀ èèyàn kan lè ṣe dùbà níbi tí ọmọ ti mú ìyá ìṣòro person ẹ jọ̀ọ́ mo fẹ́ rọ̀ yín pé kẹjẹ́ ká tún jọ fi ojú mi wo ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká jọ wò ó gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi ẹ ẹ wò ó àmì lọ́yà lọ́yà ò dẹ̀ kì í fi taratara trust anybody ṣòye ṣùgbọ́n ọmọ tá à ń sọ̀rọ̀ èyí yẹn sọ̀yà ẹ wò ọwọ́ mi báyìí náà bí sí i tí mo ti ń dìfẹ́ǹdì bàbá wọn tipẹ́tipẹ́ tí mo ti jẹ́ fámílì lọ́ọ̀yà wọn wọn ò bí nígbà tí wọ́n bí bá ọwọ́ mi náà bí sí bó tẹ̀ ṣe ń dàgbà ọwọ́ mi ló ń dàgbà sí kódà tí bàbá bá fẹ́ sanwó skul sànyà ń gbà yẹn sometimes èmi mo máa help wọn láti bá wọn san owó skul sànyà mo mọ bó ṣe ń behave ń gbogbo àwọn ọmọ bàbá mo lè vouch fún sànyà lóòótọ́ kò yẹ kí n trust anybody ṣùgbọ́n mo sì lè sọ wípé sànyà lè hurú wà báyìí àbí kò lè hùrù wà báyìí ẹ wo ẹ má jẹ́ kí n purọ́ fún yín Sànyà ò lè gbóró yín Sànyà kì í ṣe irú ọmọ bẹ́ẹ̀ rárá. ṣe rí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ wájú tèmi yẹn tó bá jẹ́ wípé èèyàn tí mo mọ̀ wípé ó ń fi ọwọ́ ṣe iṣẹ́ ó wá ń fi ọwọ́ ẹ̀ka àwọn owó tí wọ́n ń pè ní owó kì í ṣe owó ṣá òun ló lè jókòó wájú mi láti máa bá mi sọ nǹkan tẹ́ ń bá mi sọ yẹn three point five million owó tèmi àfi kí n gbà màá gba owó mi màá fomi ṣàn yín lọ́wọ́ oníkálukú ló mọ̀ nǹkan títà wí sí i three point five million kì í ṣọmọdé owó èló lè re tèmi inú ẹ̀ five hundred thousand péré ni ó wá gbé àtèrè àtọ́jú owó ó gbé lọ ó gbọ́jà jáde lórí mi àtọwọ́ àtọjà ó há ẹ wá ní kí n dákẹ́ kí n máa wò màá gba owó mi bẹ́ẹ̀ ni mo sọ màá gba owó tèmi o màá gba owó mi. sẹ́yìn láì sanwó mi ibi tó wà yẹn ló máa kú sí. ẹ jọ máa wọn nígbà tí wọn dé police station wọn ní mi ò ṣe mọ̀ pé mi ò sí ń bẹ wọn ní ẹ ṣáà sọ pé àfi three point five yẹn bá pé pé tí ò bá pé ló máa ṣẹ̀wọ̀n ó máa kú ni ó máa ṣe nǹkan báyìí ni ìyá ẹ wò ó ṣe rí gẹ́gẹ́ bí sọ ṣé bí gbẹ́gbẹ́ èèyàn bá ṣe rí kò lè ṣe. èmi tiẹ̀ tó nírànlọ́wọ́ tí mo lè ṣe fún wọn òun rèé owó tí Sànyà lẹ́tọ̀ọ́ sí níléeṣẹ́ yìí one million one hundred and fifty thousand ni three million five hundred thousand kọ́ yọkù o two million three hundred and fifty thousand tó kù lẹ́ẹ̀dì sálà kan gbé bá mi láì ṣe yẹn á ṣe ẹ̀wọ̀n á ṣe ẹ̀wọ̀n láyé ẹ̀fọ́ nígbàgbé tó bá tún wá ṣẹ̀wọ̀n tìjọba tán tó bá dé àwa tún fi tó ní Yorùbá àtúwá fi bẹ̀rẹ̀ sí ní bára wa fífa tó ní yorùbá bẹ́ẹ̀ ni mo sọ fún yín èwo nìyẹn o oní yorùbá sí yorùbá àfi bára wa fà owó mi bó kú pàápàá wọn sanwó mi fún mi. madam ẹ wo ọlọ́run la fi ń bẹ̀ yín yìí ṣé rí gbogbo owó tá à ń sọ yìí kò tẹ́ mi ẹ wò kò tẹ́ mi ẹ̀mí ju gbogbo owó yẹn lọ àwọn ah, tí mo kàn ń fẹ́ fi yé yín ni pé kíní yẹn ò sínú kárátà sọ̀yà ó dókítà mi bá dẹ̀ ṣe wà àwọn yorùbá ó ní ìrètí ń bẹ́ẹ̀ èèyàn jowó lọ ẹwọ ẹniwe tẹ bá dẹ̀ sọ pé owó dandan dandan ẹ fẹ́ gbó yẹn wẹ́ làwa lè tà báyìí àwọn kí la lè gbé báwo la ṣe fi lè rówó báyìí nísìnyí. àkọ́rí kọjá yín tẹ̀lé ẹ̀dá gbogbo tó bá wù yín kẹta ẹ̀ bá àtàlẹ́ kẹtọ̀nà ẹ̀ bá àtàgbà kẹta wo ìyẹn ò kọ́ tèmi tó bá jẹ́ yẹn lẹ́ máa tà tó máa fi mọ́wọ́ tèmi yọjú dédé ara mi ló ṣe ẹ lọ́ta gbẹgbẹ́ èèyàn dúró tọ́ra kó ṣáà ti káwọ́ tèmi kò èèfì e, e, rẹ̀ ṣùgbọ́n láì ṣe yẹn láì ṣe yẹn ah, ayẹyẹyẹyẹyẹ <laughs> ẹ gbádùn mi ẹ rí mi wò bí ràn. eléyìí sírọ́ọ̀sì o. sírọ́ọ̀sì o ó lè pàápàá ó lè jù bẹ́ẹ̀ lọ. ó dà madam ẹ ṣe ẹ ṣe ẹ ere, o. àwọn ọmọ èrè olóòwò lọ́ọ̀yà ó wá bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ ń bí òun bọ̀ fí o gbà yàn lẹ́ ògbówó dání ó wá bá mi sọ jáde ọ̀rọ̀ ah ó wà lẹ́nu ẹ̀ nìyẹn tí ò nu. ẹ wo mọ̀dá mi gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò yé mi o dúró tiẹ̀ ti sú mi báyìí ẹ àbí kí ni ká ti pé gbogbo eléyìí mọ̀dá mi ẹ wò mí ẹ wò tí ó bá ṣe pé gbogbo wàhálà tó ṣẹlẹ̀ sí yìí sí mo ní kí wọ́n sábà yìí ni mọ̀dá mi ẹ wò mí ẹ wò mí ó ti sọ mí dání o ògbógó òdì mi láyé àti lọ́run gbogbo ẹ̀ ló ti wọlẹ̀ mi ò rí mọ́ lóòótọ́ àti ní òdodo bọ̀dá mi ọmọ ọ̀dọ̀ mi ni mo kó góòdì fún mo ní kó kó sínú wardrobe ìgbà tí mo dẹ̀ máa sùn lálẹ́ bọ́dá mi mo rí mo rí góòdì ṣùgbọ́n ìgbà tí mo jí láàárọ̀ tí mi ò rí mọ́ wọ́n dẹ̀ ní kó kúwakúwa láwọn wá nǹkan tó bá sọnù ọmọ náà ni mo tún pariwo mọ́ ẹ wo bọ́dá mi ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn fà mọ́ o ó ti sú èmi o. ẹ ẹ sista mi bọ́dá mi ṣe é fẹ́ gbọ́ mi ò lè dé sùkúl ṣe wáyé o mi ò gbọ́dọ̀ tí n bá ṣì ní mi ara mi lò mi ò gbọ́dọ̀ dé school o mo dẹ̀ dábọ̀ ọ̀rọ̀ ètò mo sá fún tó ṣé máa pè mí ní class rep lecturer ló ta text fún one class ó dẹ̀ ní pé kí n gba gbogbo ẹ̀jọ̀ ó dẹ̀ ń sọ fún ẹ jẹ́ kí n máa kó wá tí bá ti gbà ó ní rárá kí n máa kó dọ́dọ̀ òun àfi tí bá ti gba gbogbo owó tán mo bá gbowó dé ninety five thousand mi ì mọ bóyá sọnù fúnra mi dẹ̀ kówó lọ sílé mo tilẹ̀kùn kò sẹ́nibọ̀dì tó wá mi wá sílé mo wà tìlí kò síbi tí mi wá dé ó dẹ̀ ti ń sin mi lówó ẹ wò kò tí ju two weeks lọ́nsìn tí mò ń wá ten thousand lábẹ́ pílò mi pẹ̀lú time paper tó yẹ kí n submit kò síbi tí mi ti ẹ̀ wò tó pẹ́ nígbà tí mi tètè sàkúrò school mi ti ẹ̀ fẹ́ wà lábàárà mi ni. <laughs> mọ̀dá mi gbèsè lélẹ́yìí ibo ni kò ti rí ninety five thousand naira sọ kí ni ká ti pè léyìí ṣẹ́gun ìdílé ni ká pè ní abákan jẹ̀yà oníyàbọ̀dá mi kí ni ká ti pè é. <laughs> Abaṣo. Sanjọ́kọ́rè. Sanjọ́kọ́rè. Sanji. Ṣòtọ́ ń sìn. Ṣòtọ́ mò ń bá yín sọ títí títí ọlá àfẹ́ tí mo dẹ̀ kàn ní sí yín náà ni. A máa wà lókè lọ́fíìsì, a máa sọ kalẹ̀. Ibẹ̀ náà láti máa bá yín tètè máa mọtí. Ẹ̀dẹ̀ máa tọrọ owó kọ ẹ fẹ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn náà ni. Wáì! Ẹ ṣe stop láti máa mọtí. Àárín àdúgbò lẹ̀ ń sìn lẹ́gbẹ́gùn ọtí lẹ́rìn ládùúgbò. Ẹni mélòó lẹ́mọ̀ tó nífẹ̀ẹ́ yín ládùúgbò yìí? àmọ́ gbàtẹ́ tí mọ títẹ̀ mọ tí káàkiri báwo náà ṣe máa nífẹ̀ẹ́ yín mọ́ wọ́n á sá fún yín ni. ẹ ẹ stop ẹ náà tó bá yẹ pé ti stop ọtí ń sìn ẹ ríran ẹ mọ̀ yàtọ̀ láàrin orúkọ mi àti sanjọ́ ṣé mi ni sanjọ́. ṣé mo misbehave ni. ah who are you ẹ ṣe bí ìwọ ni sanya. ibo lẹ forúkọ sí tẹ́lẹ̀. <laughs> mi ò fọwọ́ bọ́jú ń gbà yẹn ni ò ní bínú. báwo ni ṣe o màá máa rí yín later mo kàn ní kí n dúró kí yín náà nítorí mo ní nǹkan tí mo wá ṣe ládùúgbò. sọ́yà má rí mi bí ọlọ́tì o má ka ọ̀rọ̀ mi kún ọ̀rọ̀ ọlọ́tì màá fẹ́ kó o lọ sí orí òkè gíga fún ọjọ́ méje kó o lọ pẹ̀lú àwẹ̀ ni o kó o gbàdúrà kíkan kíkan kíkan kó má bàa jẹ ìyà oníyà ìyà tó o mọ̀ tí kò má bàa jẹ́ tó o bá lè gbìyànjú hmm, tó ṣe eléyìí á help rẹ á help àwọn àbúrò ẹ á help àwọn ẹ̀gbọ́n ẹ even á help àwọn parents yín ṣó yẹ báyìí òkè wọn náà wá di ẹni tó ń lọ sí Amẹ́ríkà wàá máa lọ gba bush lọ́wọ́ èmi nísìnyí as you are looking at me i've been to London mo lọ bọ sàmọ sí factor wọn lọ́hùn mo ti bọ̀ lọ́wọ́ báyìí. táàgì mọ́ra táàgì mọ́ra wa báyìí ok tí o bọ́ wá ṣe sórí bí mo ti dúró yìí mo lọ sí Germany pé n bá kúrò bẹ́ẹ̀ dé Amẹ́ríkà máa gbabẹ̀ kọjá sí Jamaica wòó <laughs> ohun tó ń dá mi dúró nì tí n bá parí eléyìí màá wá bí ìgò kan àbí méjì sí pléènì ń dúró dè mí nà. Ah, kí ni ẹ̀yọ́ ọ̀rẹ́. ọ̀gbẹ́ wọn láàbù ìfẹ́ tí mo ní sí ni mo fi ń dó báyìí sọ gbélé tí mo sọ yìí. ok ok ok ok ṣé mo sì lè rí nǹkan kan bẹ̀ yẹn. ẹ bẹ́tà má bínú má bínú to be a drinker is better than to be a drunkard. ẹ ti sọ pé owó lẹ fẹ́ gbà mo mọ̀ kí nǹkan tẹ máa fẹ́ gbà náà nìyẹn ẹ wá ní ti ọ̀rọ̀ oúnjẹ oníyà ìyá egun ológun tẹ fi ń disturb mi látàtàárọ̀ ẹ̀yin gan lẹ ní láti lọ sí orí òkèké lọ gba fourteen days ẹ̀wẹ̀ àtàdúrà tẹ bá gbà dáadáa bẹ́ẹ̀ gan ṣe sọ hype yín hype àwọn ọmọ yín hype ẹ̀yin fúnra ara yín pẹ̀lú àìlera ọtí tẹ̀ mọ́ káàkiri. ah nkùrá ẹ̀ gbogbo eléyìí jàre kí èèyàn mọ̀ èèyàn gan ẹgbà ẹgbà ẹgbà bàbá thank you ẹ ṣe èmi nìkan tán ah. eléyìí at least á fún mi tó ìgò ìgò. Ah. bẹ́ẹ̀ ni bọ̀dá mi bí o ń ṣe ìyá oníyà àbí kí ni ká ti pe gbogbo eléyìí ṣé wà nìkan la wà bẹ́ẹ̀ ni. Ah. Sonya sọyà ọmọ adégòkè ó ti jókòó tẹ́tẹ́rẹ́ jù dìde. irú sùn ìwòye òrófórófó ẹyẹ abìyẹ́ wàá àdàbàṣùṣù ẹyẹ ìrékúre ejò ńlá ní sáré làgbàlàgbà wọ́sà adébáfó oníwòye aṣọṣẹ́ èyí tí ọba wọn sáré bó bá ti lè rí ní kórí àbí kí n lówó tí ọba wọn sáré bó bá ti lè rí ní kórí àfi kí n lọ́là kí n jayé iwájú bọ́lá òsùn wọn kò kàn mí. Ah! ẹ mọ wọ̀nyí. ìyá tẹ́ ń jẹ yìí ṣe ìyá yín ìyá oníyà ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ ègún elégún bàbá yín ti balẹ̀ jẹ́ ẹ̀rín bàbá tó bí yín ìyá rẹ̀ ní í jẹ yín. <laughs> kó lè da yín lójú èmi yín á jọ rìnrìn àjò torí bá a bá fẹ́ mọ lójú ríran ni àgbénu omi báyìí ríran tẹja kẹ́ ẹ wo ohun tí bàbá yín ṣe tí ń dà yín láàmú ẹ wò ó. má bọ̀ má bọ̀ má bọ̀ gbogbo ìdá yanjú tí mo bá wá lọ. a máa yanjú ẹ̀ fọkàn balẹ̀. ọlọ́run tí mo ṣọlá jù yìí lọ. ọ̀rẹ́ dúró jẹ́ ká yanjú nǹkan tí mo bá wà náà. o mọ nǹkan tó wà ń bẹ̀ o mọ̀ pé mo láwọn àlejò nulẹ̀ èmi àti òde lè máa sọ̀rọ̀ lójú àwọn àlejò ni mo ṣe ní kájọ máa jáde lọ kí n lè gbẹ e dání ẹ Adégòkè n tí mo bẹ́ẹ̀ sọ ṣé o ti ṣetán. ọ̀rẹ́ àwọn nǹkan tó bá mi sọ pọ̀ bọ̀tẹ́ tó sọ gbẹ̀yìn yẹn ó lágbára. tí mo bẹ́ẹ̀ sọ gbẹ̀yìn ó lágbára. ó lágbára. ok. adégòkè gbà. bẹ́ẹ̀ tiẹ̀ rí bẹ́ẹ̀ tiẹ̀ rí ṣe gan. ẹ má jẹ́ kí n gbúrò ẹ nínú gbèsè ayé mi mọ́ láéláé hmm, má pàdé mi lọ́nà kó o kí mi má pè mí dèpòdèpò pò máa wálé mi mọ́ o ti gbọ́ kò jù bẹ́ẹ̀ lọ. ṣé ó tó yẹn ni. ó tó yẹn ó jù bẹ́ẹ̀ lọ ṣé wọ́n mọ̀ pé láàárín oṣù méjì two hundred and twenty thousand naira lówó mi tó ti bọ́ sọ́wọ́ ẹ. Ah, ah, ọ̀rẹ́ ọ̀rẹ́ àìlówó lọ́wọ́ mà ní kéèyàn má mọ̀ ṣírò mo máa mọ̀ ṣírò two hundred kẹ́. <laughs> Adégòkè ẹni tó ṣì níwọ èmi lèmi kò ìwọ lè gbàgbé èmi ò ní lè gbàgbé ẹni máa jẹun gbọ̀ngbọ̀n àtìlẹ̀kùn gbọ̀ngbọ̀n ẹni tó fẹ́ jẹ inú àpáta kò ní wẹnu àáké ẹ̀ẹ́ mò ń wọlé mò ń kó fún ẹ mò ń kó fún ẹ ó rò pé bó ṣe dùn mọ́ náà nìyẹn ni ọ̀lẹ alápá má ṣiṣẹ́ ọlọ́run má jẹ́ kó o kú sínú òṣì àtúnfọ̀nà o tún ṣe kọ́ńtákọ́ńtá wo ṣé o ti ṣe tán. ìwọ ló bí adégbòǹgbò jayé aláṣọ àlà tó jayé jayé títí tó jayé àláyé mọ́ tiẹ̀. Hmm. adégòkè ọmọ àjíhùn adégòkè ọmọ àjíhùn. mo ń dáhùn bàbá. adégòkè ọmọ àjíhùn. mo ń dáhùn bàbá. adégòkè ọmọ àjíhùn. jẹ́ yín bàbá. ìgbésẹ̀ tó kẹ́yìn rè ń lo òṣòtò ní ká ṣe fún ọ bá a sì ti débi òpin ẹ̀yìn kò tún sẹ́ni tí ń padà bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ èèyàn bá gbìyànjú àti ohun ò ṣe mọ́ ayé òdi játijàti rédèrèdè ni ilẹ̀kẹ̀ ajẹ́rẹ̀ tá a fi ẹ̀jẹ̀ àwọn omidan mọ́kàndínlógún rẹ̀ ìwọ ká ṣe bẹ́ẹ̀ a sì ṣe èmi ìrókò olúwerè mo ṣe o ìwọ ló ṣe o ìwọ ló ló wọṣọ àlàyé ìwọ náà ló sì wọ èmi kọ́ mo wọ́ o ilẹ̀kẹ̀ ń wáre tó wáre. tọ́rùn rèé. wò bí látòní lọ o ò bá wọn jórúkọ tó ń jẹ́ ìtòjá gbégbòkè ọmọ àjùmọ́ èmi ìrókò olúwèrè mú wíbẹ̀ ó ti di alẹ́ góńgó jayé aláṣọ àlà àgbàjẹ alájẹbora tọjàyéjàyé títí tí ò ní pẹ̀kun wọ́n mi alẹ́ góńgó wo igi tó rí igi ajé là á pè igi ọjọ́ ni ìwọ ló ní ká ṣe fún ọ a sì ti ṣe fún ọ <laughs> wo àlejò ń ẹlòmíà mọ̀ ọ́ gẹ̀ẹ́sì kólé ẹlòmí àmọ́ òfìbọn kó lé ẹlòmí àmọ́ òfagídí kó lé tìwálé góńgó jayé ó yàtọ̀ o igi ajé ló mọ̀ ọ́ fi kólé onílé yóò mọ̀ ọ́ fi kó gbogbo owó olówó torí owó níwọ̀n ló fẹ́ mọ̀ ọjà olólè owó ló mọ̀ ọjà wálé góńgó jayé igi ajé rèé wò ó ìwọ nìkan ò lè dá olè yìí jà o àfi ká pe àlùjọ̀nù oníkó dúdú tẹ́ẹ̀jìjọ́ mọ́ jalè wá ṣe bí ọkùnrin lónìí o torí kò sí ohun tí àjọ̀nù oníkó dúdú ò lè mú wá o ó lè ṣàáké ní òmù wá ó lè ṣàdá aganà ní òmù wá ó sì lè ṣọkọ ohunkóhun tó bá bá wà ní o kò wá ṣe bí ọkùnrin lónìí o ó kù ẹ́ ó kẹlẹ́dàá rẹ o. àlùjọ̀nù oníkọ̀dúdú o àlùjọ̀nù oníkọ̀dúdú o àlùjọ̀nù oníkọ̀dúdú o ti ń gbẹnu òdì ajé o. kú oríire ìgbà tí ni wọ́n mú wá ó sì lè gba ìgbà tí ọ̀hún ẹ̀ ṣe pọ̀ àlùjọ̀nù oníkọ̀dúdú ẹ̀ ṣe pọ̀ dàbà ọkùnrin ní ọ́ tòótọ́ àjọ̀nú oníkó dúdú ẹni tẹ́ ìjọ mọ́ ṣiṣẹ́ pọ̀ rèé níwọ̀n ọba àgbà tẹ́ ẹ ti lè gbá létí tó dúró gbàgbà tí ẹ̀yin àjọ̀nú oníkó dúdú mò ń wípé ẹ̀jẹ̀ tó yẹ kí ó san ló ti san yìí ẹ̀yin náà ti wá dẹrú òun náà ẹ jìjọ mọ́ jalè àdúgbò ni o ẹ jọ mọ́ kówó olówó ni o ẹ jọ mọ́ kó gbogbo nǹkan oní nǹkan ni o bẹ́ẹ̀ bá sì ti jalè yìí tán inú ilé rẹ̀ náà rèé iṣẹ́ rẹ̀ ni pé o bẹ́ẹ̀ tiẹ̀ sí ṣìníṣìjú bẹ́ẹ̀ bá ti dé kórìíta àdúgbò tẹ́ fẹ́ jalè ìwọ ló jẹ́ kó mọ̀ bí tó bá dé wa o àjọ mọ́ ní kò dúdú àwọn iṣẹ́ rẹ̀ rèé o o wàá gbọ́dọ̀ ṣiṣẹ́ o o wà lẹ́yìn ẹ̀ ní o tó àjọ mọ́ ní kò dúdú yí padà kó wọlé rẹ̀ lọ ilé rẹ̀ nínú òkè ajé yìí. irun àbàtà kan kì í rógun gbóná gbiná bá rún omi àgbàgbélé tó fẹ́ jọ́ kúrò ọwọ́ orí ò gbọ́dọ̀ fọ́ èmi ìrókò olúwere mo wí alẹ́ góńgó jayé alẹ́ góńgó jayé. aláṣọ àlà. alẹ́ góńgó jayé. aláṣọ àlà. alẹ́ góńgó jayé. aláṣọ àlà afajẹ́ alájẹbọra ọkùnrin gbé pàápàá láìsí yọ ọmọkùnrin gbé àjẹdẹ wàá gbọ́ o ìkìlọ̀ kan tó rèé o wọn ò fa aago kan lé ọ lọ́wọ́ pẹ̀lú igi ìrókò tó mọ̀ fi lù ká ká aago yìí ló mọ̀ ọ lò tó o bá ti dé kórìíta àdúgbò tó o ti fẹ́ jalè òun lọ́ọ̀mù fi pe àwọn tó bá ní ajé tó o bá fẹ́ kó lọ́ọ̀mù fi pe wọ́n wá o. bọ́ ọ bá ti ń lọ jalè yìí ọ gbọ́dọ̀ gbàgbé aago yìí ó bọ́ ọ bá ti lè gbàgbé ọgbọ́ mo gbàgbé o. Hmm. ọkùnrin. Alégúngún jayé. Aláṣọ̀ọ̀lá. Alégúngún jayé. Aláṣọ̀ọ̀lá. Alégúngún jayé. Aláṣọ̀ọ̀lá. Alégúngún jayé. Aláṣọ̀ọ̀lá ti ń gbajú alájẹ́ bọ̀rẹ̀. Dàda ọkùnrin wọ́n ah, jayé ìṣó. Wọ́n dárò. you! Come Èmi Alégóńgòjayé, aláṣọ àlà, àfàjì alájẹ bora, ó sọ̀kalẹ̀ sádùúgbò yóò. Inú ilé tí mo ń wò lọ́kọ̀ tí mo ti ń wo ajé yìí méjì tí mò ń wọnú ilé yẹn ẹnikẹ́ni tó bá wà ńbẹ̀ ó ṣobìnrin ó ṣọkùnrin gbé ajé ọ̀hún kó o dìde kó o máa gbé bọ̀ fún èmi alégóńgójà yé aláṣọ àlà kó o wá fi ra ewé ajé lórí igi tí èmi alégóńgójà yé gbé wá sádùúgbò igi ajé máa bọ̀ jìdẹ́lẹ̀. Mama! tó ń wọnú ilé yìí dídé gbẹgbẹbọ. gbàgbé bọ̀. tẹ́ ẹ bá jáde ládùúgbò yìí àtúpàdé ládùúgbò mi. ẹ ṣe o. èmi alégóńgó aláṣọ àlà àfàjẹ alájẹbora ó dìgbà. Ah, mi bọ̀dá mi. èmi ní í ṣe yín bọ́láwọn ọba ṣẹ̀dá bá ṣe tán láti mú yàn kò sírú ọgbọ́n tó lè gbọ́n kò sírú ìmọ̀ tó lè mọ̀ ìgbà tí gbogbo rẹ̀ yóò dojú délẹ̀ fún bàbá yín ẹ tún wo bó ṣe rìn ajayé aláṣọ àlà àfọ̀jí alájẹbọra mo dé inú ilé tí mò ń wò tí ajé wà bẹ́ẹ̀ oṣù ọkùnrin ni oṣù obìnrin ni gbé ajé tó wà nílé ẹ kó o máa gbé bọ̀ lọ́dọ̀ èmi alégóńgó kó o wá fi ewé ajé lórí igi ajé tí alẹ́ gbogbo gbé wá sádùúgbò dé kó bá bọ̀. inú ilé tí mo ti ń wọ ajé lọ́ọ̀kan yìí ìwọ tó bá wà nínú ilé yẹn ọ̀ṣọ́bìnrin ni ọ̀ṣọ́kùnrin ni pé ajé ti ń bẹ nínú ilé rẹ̀ kó o gbé e jáde kó o wá fi rewé ajé lórí igi ajé tí èmi alégóńgó pé wá sádùúgbò. máa ilé tí mò wò lọ́kọ mi ìwọ bàbá alájọ tó wà nù ilé tí mò wò lọ́kọ mi gbogbo owó tó lọ gbà nílé ìfowópamọ́ tó o fẹ́ sọ fún àwọn oníbàárà ẹ àtàwọn ẹni tẹ́ ìjìjọ́ ṣòwò èmi Alégógó Jayé aláṣọ àlà mo paláṣẹ fún ẹ dìde kó o gbé owó tó wà nínú ilé ẹ yẹn kó o máa gbé bọ̀ lọ́dọ̀ èmi Alégógó Jayé kó o wá ra ewé àjẹ́ lórí ìdí ajé tí èmi alẹ́ gbọ́ngàn jayé gbé wá sádùúgbò. ìdè mo máa gbowó yẹn bọ̀. alégóńgó jayé aláṣọ àlà àfàjì alájẹbọra. alẹ́ góńgó jáde. mo dá yín lọ. wo bí gbàgbé gbogbo nǹkan tó o pé àwọn èèyàn fẹ́ bẹ̀rẹ̀ sí gbójú wò pé wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ sí fúnra pé ń ṣe ló ṣẹ́ṣó nítorí ẹ̀ mo ṣe mú ọwọ́ sídìí èṣù rí lójúbọ ìdí ajé ohun tí mo fi sàn lórí ẹnu ẹnu ẹsẹ̀ kì pèkúrọ̀ ojú ọ̀nà ni mo rò gbogbo ẹni tó bá ti wá bẹ̀rẹ̀ sí fojú kàn àfi bí èèyàn bá fojú kàn ọ́ mi ò ní bẹ̀rẹ̀ tiẹ̀ sí yóò bẹ̀rẹ̀ sí rẹ́rìn pàdé rẹ ni kódà àwọn tó bá wà nínú wọn bẹ̀rẹ̀ sí sọ fún ọ ni wọ́n rò bí wọ́n rò pé wọ́n rí pé ló bẹ̀rẹ̀ sí ń bọ̀ lọ́ba tán o ti borí àwọn ọ̀tá rẹ ni òjò bá lọ. ẹ ṣe lọ bàbá èmi kò fẹ́ wá jọ yín lójú. mo lọ ń ṣe oore bàǹtàbàǹtà kan fún yín bàbá kílélè kọ́kọ́rọ́ ni kọ́kọ́rọ́ ọkọ̀ ẹ̀yìn lẹ́nu. àbí ìtọ́ wa ń ta o. bẹ́ẹ̀ ni ọkọ̀ gbòógìlì tó wà ń ta ẹ fúnni fully air conditioned all accessories complete dìrì ní pléyà sí ní pléyà kò sí tí ò pé sínú ẹ̀ tọ́lọ yé àbí ọyẹ́lẹ́ ní. adégòkè ọmọ àjíhún tá à ń pè ní adégóńgó jayé. ẹ̀mí nìyẹn. <laughs> ọ̀sẹ̀ n ò gbọ́dọ̀ gbà. kí ló dé kí ló dé. ṣòro orí nígbà tó jó ń pọ̀ tọ́ ọ wá sọ́dọ̀ ìrìn òkò lóore tó ọ pọ́n ṣó tí mi sì gbà láti ṣe fún ọ owó tí mo pé o mú wá tó gbọ́dọ̀ dúró òde ní ká tó bẹ̀rẹ̀ òṣó ìlú ṣíṣe tí mo ti lè tẹ́wọ́ gbà báyìí òun lẹ̀kún tèmi bẹ́ẹ̀ ni mo sì ti búṣẹ́ mo ti fi fọwọ́ mi <coughs> mo wá gbọ́dọ̀ tó gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ mọ́ nígbà yìí tá a ti lè mú ilé ajé tá a ti lẹ̀ fún ọ tó ti fi bẹ̀rẹ̀ tí èsì. <laughs> bàbá ó dùn ó dùn ó dùn ó dùn yọrọ fún wọn gbọ́dọ̀ yá ni. bàbá o èyí tí mo béèrè lẹ́ẹ̀kan kó tó di pé ẹni ká máa bọ̀ ń bí tí mo fi béèrè lọ́wọ́ yìí pé ṣé gbogbo nǹkan tá à ń ṣe ṣé kò ní lẹ́yìn. gbogbo ńgó ọmọ tó ń béèrè ọgẹlẹrú kò tó máa lọ́dàá sí orí ọtí ìjà ayé àwọn ọmọ rẹ̀ máa yé kò sí ohun tí ń fi ṣe ìyẹn. àìsàn ah, òde ah, mo ní dájú ó ti lè bá àwọn ọmọ rẹ mọ́ gbà mo ti jẹ́ àwọn ọmọ rẹ. báwọn ọmọ rẹ wọn bá pàpà ní nǹkan kan yóò mọ̀ tán lójú wọn ni bí wọ́n lówó wọ́n ní òsì ah, yóò bá fi dọ̀sán. yọ̀wá yọ̀wá ìkànnì. rárá o. kí ló dé láti ṣàlàyé lẹ́yìn tẹ́lẹ̀ kí ló dé láti sọ̀rọ̀ lẹ́yìn tẹ́lẹ̀ ṣóòrò rí babaláwo tí ọba ṣẹṣọ fún yàn àìsọ fún yàn inú ọmọ pé nǹkan ni ẹlẹ́ni lẹ́kùn mi ṣé wò ó mọ ní ẹ̀rọ ẹni tí máa ń jì báyìí bẹ́ẹ̀ni ọjà alájọ ọjà ọjà múra kọtọ nkọ mọ ọjà yẹrọ lọ mọ ọjà yẹrọ lọ ìlú wa tó tóbi wọlé wọlé èyí ń dòkó lára ọsùn wà fẹ́ mú un lára jẹ kí iṣẹ́ pa yìí mọ́ bàjẹ́ bá mu báwọn náà bá ti ń dàgbà wọn mọ ọmọ àti ṣe ara wọn. ní ọwọ́ tó kí ni. èyí ni kó o rò wọ́n lọ́la wọ́n lọ́la wọ́n lọ́la ó tòní tòní tòní ìwọ ni yóò rò mọ́rọ̀ la mọ́ kọ́rọ̀ la yẹ kọ́ la ó dá dúró àwọn ọmọdé kẹ́lẹ́ kẹ́lẹ́ kẹ́lẹ́ kẹ́lẹ́ ó dá bí lẹ́nu ẹ̀.

bẹ́ẹ̀ni àti àárọ̀ ni bàbá ti jáde wọn náà wọn lọ sí bank wọn ò dẹ̀ tí ì dé láti gbà yẹn. bàbá ò sí ilé. bẹ́ẹ̀ni. bàbá ò sí ilé àbí wọn lọ sí bank látàárọ̀ wọn ti ì padà dé. bẹ́ẹ̀ni. ok ok anyway tó bá dé súnmọ́ mi anyway ó lè mọ̀ mi bàbá ló máa já sí tó bá ti dé jẹ́ orí wọn pé zero ọmọ kúyà ó gbọ́ wàá wò wọ́n lé o ló ti yẹ. màá jíṣẹ́ fún un. torí mi ọmọ báńkì tán kówó sí sí o látàárọ̀ wọn ti dá ti báńkì àbí ṣe báńkì yẹn sọ́run ló wà ní. màá jíṣẹ́ fún un. tí wàá padà dé tí wàá gbá owó mi lẹ̀ sọ fún wọn tí wàá gbá owó mi lẹ̀ mo lè gbélé ìlọ ọlọ́run wàá fi lè di owó mi ó ti yẹ ń sì èmi ò gbàgbọ́ o mo tó ti yẹ tó yé wọn o. báńkì tán lọ sí yẹn kò yé mi o bóyá ọ̀run lọ́dọ̀ mi ò mọ o wàá padà dé sí ìwò àbá ògbẹ̀jẹ̀ ni o sọ fún wọn o pa gbogbo ẹ̀jẹ̀ ni o. bàbá mi ó ti lọ. kò rí. bàbá mi ó lóun padà bọ̀ ni kí lẹ fẹ́ ká ṣe sínsìn báyìí. ẹ máa wọ mi ọmọ tẹ̀lé pọ̀jù ní kò mi láyé ọmọ tẹ̀lé pọ̀jù. masa eh. ah, ah, àti sanction padà àbíjọ oh. bàbá ẹ máa bọ̀ sálẹ̀ ẹ padà síbí ètò yìí dùn ní bàbá. Ah, ibi náà dá. kí ni ìtumọ̀ yẹn sìn ẹ bọ́ síbi. jerry ẹ wá ẹ wá èmi ò mọ̀ gbà tẹ́ bẹ̀rẹ̀ gbogbo eléyìí sìn àtijẹ́ta lóṣù ti parí ẹ sọ fún mi pé weekend la wà ṣé weekend tún lè ní ṣé ẹ mọ̀ pé ẹ kẹ́ ti wá kẹ́ kẹ́ ti kówó mi wá fún mi Eh, eh, èmi ò mọ orí tìtẹ̀ yín ṣe gbogbo nǹkan tẹ̀ ń ṣe ẹ mọ̀ pé èmi odidi chairman owó àjọ tí mo dá fún yín ẹ mọ̀ pé a máa ṣe jerry carnival gbogbo àwọn ọmọ tí ń complain ó yẹ ká ti lọ sanwó àwọn tó yẹ ká san ó yẹ ká ti lọ sanwó pàṣọ ó yẹ ká ti lọ tẹ iv ta fẹ́tẹ̀ ká ṣe gbogbo nǹkan tá a máa ṣe wọn mi ìrówó kankan kólẹ̀ fún wọn wọn believe pé bóyá mo ti náwó wọn ni ẹ wò ẹ má bínú pé mo pariwo mọ́ yín ẹ jọ torí Ọlọ́run nǹkan tí fẹ́ kẹ́ ṣe fún mi sì ni pé ẹ wọnú lẹ́yìn lọ ẹ lọ bá mi gbé owó yẹn jáde ká lè má gbé lọ ẹ jọ. Ah! bàbá ẹ má sọ̀rọ̀ kan o ẹlẹ́ẹ̀kẹta ni má bẹ̀rẹ̀ lé ni mí o tí mo wá tí mo wá ọmọ iṣẹ́ fún mi pé ẹ̀sìn lé ó lè lọ sí báǹkì àbí ó ní ah, ó wà dà. o ara nǹkan tèmi máa ń sọ fún ẹ nìyẹn ariwo tó pamọ́ bàbá yẹn sìn o ti jẹ́ kí bàbá oníbàbá máa sọ. o ṣe jẹ́rìí bá ń bẹ. bàbá owó wa dà ah, ẹ fẹ́ kúṣá owó wa dà. Ah, a lè pariwo mọ́ àwọn ẹgbẹ́ wa ṣẹ́gẹ́ bàbá ẹ má bínú pé wọ́n pariwo mọ́ yìí ẹ̀yin náà ẹ má bínú ẹ wọlé lọ́kẹ́ gbowó jáde. ó ti dẹ̀wé. bàbá yìí ti mú wa ṣeré náà o oh, pàtó ní ó dèwé ó dèwé ó dèwé baba ó oh, wà lájàre. Oh, ohun mi ọlá ìwé máa ń ṣe ohun ohun ẹ ló ń bà wọn lẹ́rù. ok baba ẹ má bínú a rí pé mo ràn bá wọn sọ̀rọ̀ ẹ ṣe ẹjọ́ lọ gbó wa jáde. ó ti dẹ̀wé. kí ni ìtumọ̀ èwe kí ni ọ̀rọ̀ àwọ̀ ọ̀dọ́ nínú nǹkan tá à ń sọ yìí kí ni ìyẹn ní ṣe inú nǹkan tá à ń sọ yìí. leaf leaf èwe. baba ẹ má máa mú wa ṣeré náà kí ni ìtumọ̀ leaf ah kí ṣe kí ṣe kí ló dẹ̀wé. ẹ farabalẹ̀ ṣé owó tiwa lẹ́ ń sọ fún mi kó dẹ̀wé. ṣé kò ṣe kó di burúṣà kí ti gbàgbé pa iná ọmọ àwo eléyìí ṣe àna ọmọ àwo ẹni bá ṣìnà ọmọ wo, àfẹwúrẹ́ dúdú jura ni ẹni bá wá ní kí la ṣe òun gan là ń ṣe hàn Àlàmú. ìyá. wọ́n ti jà ọ́ lólè. wọ́n ti ti bí ẹ̀mí ara náà fi jà ọ́ lólè. Yeah wọ́n ti fi owó ṣe pàṣípààrọ̀ owó fún ọ. àwọn ẹni tí à ń ṣe ṣe ṣe kẹ́ ẹ máa rántí pọ́jọ́ kan báyìí ní odòpin. kékeré rẹ̀ yẹrí kékeré rẹ̀ lẹ́yìn ibi ewúrẹ́ ń sùn ó dáa ju bí mò ń sùn lọ wọ́n ti kúrò ládùúgbò ọ̀gànjọ́ òru rẹ̀ mo kúrò kódà mo ti ń pẹ́ kọ́ máa bá mi káṣọ́ mi kúrò ládùúgbò ní díẹ̀díẹ̀. Ah! Alamu kí ló fẹ́ àṣẹ. ìyàwó ìpọ owó ìpọ ẹ máa rọ tẹ̀mí tí máa pe kẹ́ ẹ pa kẹ́ ẹ pa tán pátápátá àmọ́ nítorí ọ̀mù rẹ̀ yóò tún máa la dásúrú sẹ̀ríyà báyìí ń ìmá àlejò tọ̀dọ̀ mi lọ kóun náà mọ̀ pé wọ́n ń ṣe èsùn hàn dédùn ẹbí rẹ̀ kọ́ bá kẹ́dùn kọ́ bá káànú gbogbo ibo gbogbo àgbòjúlé rẹ̀ báyìí kọ́ mọ̀ pé ẹ̀hẹ́n wọn náà ṣe kò sùn hàn. gbogbo ṣíṣe tó kù di àfilélẹ́dùn àlọ́wọ́. Alamu. Ah! ǹjẹ́ o mọ̀ pé dààmú ní pa wọn. mo mọ̀. o mọ̀. Ah, mo ah, mo mọ̀. o mọ̀. Ah, mo mọ̀. ó ti parí ni ìdá rẹ̀ ti ń lò ó ní ó pa fúnra rẹ̀. torí dídúró báyìí lẹ́gùn dúró gbowó ṣọpọ̀n náà kò ta tiẹ̀ láwìn. ó fojá báyìí lórúkọ tí à ń pe kú arámọ ọlọ́run ọ̀ṣọ́ gangan lórúkọ tí à ń pè fún àtẹ̀dè olúbìkin báyìí ló kọjáwé ọ̀sán ìbíkin ló kọ wàgbò àwọn méjèèjì báyìí ní ṣiṣẹ́ fẹ́ fún àtẹ̀dè alámú ò yóò fi da ara rẹ̀ para rẹ̀. gba ayé ọ̀ríjìnà lọ́wọ́ wa ni. bàbá ẹ jọ òtúyọ lọ kí lọ́nà àbáyọ. ẹ má wò wá báyìí náà kà yé wa ní báyìí gbèsè yìí pọ̀ lóòótọ́ gbèsè yìí pọ̀. ọ̀nà àbáyọ. ṣàlù wa bàbá ìjọ. ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ kan ṣoṣo tí mo rò wípé a lè rí ẹ lọ wá igi ajé òun wá ní igi ajé tí baba yín lò ẹ̀yin náà wọ́n máa lọ láti àdúgbò kan sí èkejì ẹ mọ̀ gbé lọ sóríta wọn ẹ jọ̀ọ́ o ẹ̀yin ará àdúgbò yìí àìsìkí yín ni baba wa lò ẹ jọ̀ọ́ ẹ dáríjì wá o àìsìkí yín ni baba wa lò bẹ́ẹ̀ bá kúrò ńbẹ̀ ẹ tún lọ bòmíì ẹ tún lọ ṣe báwọn náà ó tán bẹ́ẹ̀ ṣe rìn nù gbogbo wọn bá ti dárí jù ó tán. Ah, bàbá bàbá ẹ̀yin fúnra ara yín ẹ ti mọ ẹ pé. bẹ́ẹ̀ bá kúrò ń bẹ̀ ẹ tún lọ bòmíì ẹ tún lọ ṣe báwọn náà ó tán bẹ́ẹ̀ ṣe rìn nù gbogbo wọn bá ti dárí jù ó tán. Ah, bàbá bàbá ẹ̀yin fúnra ara yín ẹ ti mọ̀ ẹ́ pé àwa fúnra wọn ò lẹ́sẹ̀ lọ́rùn kí wàá ní ìdìtẹ̀fẹ́ ká máa fi jìyà ìlọ́ba ẹ ṣe ń fún wa ní gbódìdí ẹ ṣe ń fún wa ṣọ ibo láti fẹ́ rígi káṣí ẹ̀ wá rígi gan báwo ni fún ààrẹ gbégi sáàrin àdúgbò bàbá wa ló ṣe àpá wa kò pọ́ síbù kò pọ́ síbù èyí fúnra rẹ lè jẹ́ ká mọ̀ ipe igi tí bàbá wa lò gba ẹ̀gọ́ igi ọ̀hún ti jóná mo láti máa rí. mo láti fẹ́ rí bàbá ìṣàánú wa. ọ̀dà ah. ah. ọ̀rùn mi là láti lọ ayé ọmọ yìí. ìyá yìí pọ̀ jù. wo arákùnrin torí bí ọ̀rọ̀ bá rí báyìí torí kò sí ọ̀nà àbáyọ kankan ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn nírú eléyìí ń ṣẹlẹ̀ sí tó ogun ológun ìyá oníyà ègún elégùn ní ń bá wọn jà káàkiri wọ́n bá ti rí bẹ́ẹ̀ Adua ni oògùn ọ̀ràn àdúà bọ́ ọ bá jẹ́ mùsùlùmí tó o sì jó nígbàgbọ́ kẹ́ ẹ mọ́ gbàdúà àdúà látẹnudẹ́nu lèèyàn fi lè bọ́ nínú rẹ̀ bí n bá ní ẹ lọ mú èèpò búkọ ni o. kò sẹ́gun kò sí tútù àdúrà lè pọ̀. <laughs> wo wo mi. olórí ìyá yìí ti pọ̀ jù. wọ́n láyé wa máa yé mi. wọ́n láyé wa máa yé mi kò ní sí. Oh, daddy. Oh. Daddy. àdúrà tó lè ká máa gbà. wo wo mi arábìnrin.